بالله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí ọmọ ìyá wa nínú Islam ní kíkì ti àlàáfíà mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ òní ọjọ́ òní ni yawmul jumu'ah. ọjọ́ ọdúnwà ọjọ́ kẹwàá oṣù kọkànlá oṣù búlíkọ́ádà ọdún 1443. forty three. ní àárọ̀ òní yìí àkọlé ọ̀rọ̀ wa. òun ni mo pè ní ẹ̀yin tí ẹ lọ ṣe iṣẹ́ hajj nínú ọdún yìí ẹ̀yin tí ẹ ń lọ ṣe iṣẹ́ hajj nínú ọdún yìí ayúwà ìbùjáj fi hàzàlẹ̀ àn. ayúwà ìbùjáj fi hàzàlẹ̀ àn ẹ̀yin tí ẹ̀ lọ ṣe iṣẹ́ hajj nínú ọdún yìí. lódodo ni pé ẹ̀yin tí mo dojú ọ̀rọ̀ kọ ni ẹ̀yin tí ẹ̀ lọ ṣe iṣẹ́ hajj nínú ọdún yìí ṣùgbọ́n ọ̀rọ̀ náà ní àpapọ̀ ó kan gbogbo àwa mùsùlùmí. lẹ́yìn náà ó kan àwọn tí wọ́n ti ṣe hajj bọ̀ sẹ́yìn. àwọn náà ń ṣàǹfààní bẹ́ẹ̀ àǹfààní táwọn ó ṣe ń bẹ̀ òun ni wípé wọ́n lè mọ̀ bóyá hajj táwọn ṣe lọ àwọn ò tún lọ tún òmíràn ṣe nítorí àwọn ìdí kan bẹ́ẹ̀ náà ni yóò tún ṣàǹfààní fún ẹni tó ní nínú ọkàn nínú èrò rẹ̀ wípé bí ó di ọdún míì òun náà yóò gbìyànjú láti lọ ṣe iṣẹ́ hajj. ṣùgbọ́n ní àdáyanrí jùlọ ọ̀rọ̀ yìí yóò ṣàǹfààní púpọ̀ fún àwọn tí wọ́n ń gbéra lọ́wọ́ báyìí láti lọ ṣe iṣẹ́ ji ọdún yìí nítorí náà mo kí gbogbo wa káàbọ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ òní yìí wa yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní èyí tí fún èmi àti ẹ̀yin. ẹ jẹ́ kí á wa. ẹ̀yin ẹrúsìn ọlọ́run iná wọ́há faradọ̀ hajjan aláàkúlì mùsítẹ̀tìrì sẹ̀bíl ìlà Mẹ́kà àlùmùkàrámà mọ̀rọ́tán fil umr. Allah subhanahu wa ta'ala ó ṣe iṣẹ́ hajj ní ọ̀ranyàn fún ẹnì kọ̀ọ̀kan. tó ní ìkápá ọ̀nà tí ó gbà ìlú mẹ́kà alápọ̀lé ó ṣe hajj ní ọ̀ranyàn fún irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan péré nínú ìṣẹ̀mí ayé rẹ̀. ìyẹn ni pé èyí tó jẹ́ ọ̀ranyàn lórí ọ̀rọ̀ iṣẹ́ hajj òun ni pé nínú ìgbésí ayé wa tí aláwọ̀ bá fún wa ní ìkápá ìkápá owó ìkápá àlàáfíà ìkápá ọ̀nà tó fọkàn balẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe iṣẹ́ hajj ní ẹ̀ẹ̀kan péré tó bá tún lọ fún iṣẹ́ hajj ṣe lẹ́yìn ẹ̀ẹ̀kan péré yẹn kì í ṣe dandan fún o. ṣé wàá rí hajj yìí iṣẹ́ hajj tá à ń sọ yìí ó mà ní ọlá púpọ̀ ẹ̀yin mùsùlùmí ó ní ọlá tó pọ̀. ọlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà fún iṣẹ́ hajj ọlá àkọ́kọ́ òun ni pé huwa abrukunu al-khamis min al-arkan al-islam al-khamsa ọlá àkọ́kọ́ ni pé iṣẹ́ hajj ó jẹ́ orígun kan orígun karùn-ún nínú àwọn orígun márààrún tí ń bẹ fún ẹ̀sìn Islam ìyẹn ni wípé iṣẹ́ hajj òun ni orígun karùn-ún nínú orígun ìsìláàmù márààrún kódà ẹni tí ò rí zaka yọ nínú ilé ayé rẹ̀ ó lè rí iṣẹ́ hajj ṣe nítorí pé òfin tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe iṣẹ́ hajj ní ọ̀ranyàn ní ẹ̀ẹ̀kan péré inú ìṣẹ̀ní ayé wa òun náà ni pé kí mùsùlùmí kó ní kápá owó tí ó fi lọ kó ní àlàáfíà tí ó lò lọ kí ọ̀nà àlọ rẹ̀ àti àbọ̀ rẹ̀ kó sì ní àmọ̀dájú pé kò séwu lójú ọ̀nà fún òun. àmọ́ ní ti zaka ìyẹn ní ṣe pẹ̀lú àwọn òfin míì tó ga sí wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù àjẹṣẹ́kù tó tún wọn òdiwọ̀n òdiwọ̀n tó kéré jù tí zaka lè wọ̀ lọ́dún tí owó àjẹsẹ́kù yìí dúkìá tó ní tó ṣẹ́kù yìí tó bá kádùn wọn lọ́wọ́ tí ọdún kan yípo lórí rẹ̀ oníyọ̀ zaka so a lè rí ẹni tó dá sí wípé ó ń yọ tí ò sì ní tí ì sí ìkápá kó lọ sí hajj fún a sì lè rí ẹni tó lọ sí hajj tí ò tiẹ̀ ní lè láǹfààní láti máa yọ zaka torí pé òfin tó de hajj láti ṣe tàbí òfin tí Allah fi gbé iṣẹ́ hajj kalẹ̀ ó yàtọ̀ sí òfin tí ó de hajj ẹni tó ń yọ àzàká kókó ni pé ọlá àkọ́kọ́ tí ń bẹ fúnṣe hajj ò ní pé ó jẹ́ orígun kan nínú orígun márààrún Islam òun náà sì ni ó wà ní ipò orígun karùn-ún nínú orígun márààrún náà ẹ̀yin ẹrú sí ọlọ́run ọlá kejì tó wà fún hajj òun ni pé ẹni tó bá ṣe hajj tó ṣe hajj rẹ̀ ní mọ̀bùrúrọ́n tó ṣe dáadáa gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ṣe gbé kalẹ̀. ní ọjọ́ tó bá parí iṣẹ́ hajj yóò sì di ọmọ titun ọmọ titun tí kò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn mọ́ tí kò ní ẹ̀ṣẹ̀ kankan ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn mọ́ ẹni tó bá rí àjìṣe tó ṣe dáadáa yóò di ọmọ titun lọ́gọ́ bá parí iṣẹ́ hajj náà. tó ń tàn bá wá ń ṣẹ̀ mí lọ tó bá ń dá àwọn ẹ̀ṣẹ̀ míì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ àwọn ẹ̀ṣẹ̀ míì sí lọ́rùn àmọ́ ní kété tó parí iṣẹ́ hajj gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ti forí rẹ̀ jìn ín. ẹ̀ṣẹ̀ wo lọ́lọ́run ó forí ẹ̀ jìn ín. àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ó pín sí méjì ní abala títóbi rẹ̀ àti kíkéré rẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ àsọ̀gáyìr àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ tí ẹni tó ṣe hajj ti ṣe bọ́ sẹ́yìn láti ìgbà tó ti ń ṣẹ̀mí tó bá rí iṣẹ́ hajj rẹ̀ ṣe dáadáa ọlọ́run ó forí ẹ̀ jì ṣe wá rí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá tí ẹni tó ṣiṣẹ́ hajj tó ti ṣe bọ́ sẹ́yìn kó tó wá ṣe iṣẹ́ hajj náà ìyapẹ ẹnu àwọn àáfàá ń bẹ lórí rẹ̀ ṣé iṣẹ́ hajj yìí tó ṣe yìí tó ṣe dáadáa yìí ké yóò pa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rẹ̀ rẹ́ tàbí kò ní í parẹ́ mọ́ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́. jùmùhúrù lè ulama àwọn majority nínú àwọn àfẹ́ẹ̀sì wọ́n rí wípé ní ti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Allah ò ní forí rẹ̀ jìn o àfi pẹ̀lú àtàwùbá ànàsù àfi tí onítọ̀hún tí ó bá ronú pìwàdà ní ìrònú pìwàdà tó jẹ́ ti òdodo tó mọ́ pọnrán dandan tó mọ́ kanga. ìyẹn ni ọ̀nà tí yóò gbà rí àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. èyí ni stáàdì àwọn majority nínú àwọn àpá àwọn minority àwọn gbà wípé àtẹ̀sẹ̀wẹ́rẹ́ àti ẹ̀ṣẹ̀ ńláńlá bí yẹn bá ti rí hajj ṣe lẹ́ẹ̀kan nígbèésí ayé rẹ̀ lọ́jọ́ tó bá parí iṣẹ́ hajj náà ó di ọmọ tuntun nìyẹn àmọ́ ọ̀rọ̀ àwọn minority yìí kò fẹsẹ̀ rinlẹ̀ kò ṣeé gbára lé kò fẹsẹ̀ rinlẹ̀ kò sì ṣeé gbára lé eléyìí tó fi wá lọ́kàn balẹ̀ jùlọ ó ní mọ́kífù jùmùhúr àlùkòlàmà ìyẹn ni pé ìwọ tó o bá rí hajj ṣe níbàámu sí bí ṣẹ̀ríà islam ṣe ní kó o ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ rẹ pátápátá yóò di nǹkan tí aláwo máa parẹ́ fún ọ á pa gbogbo ẹ̀ rẹ̀ ọ wà dàbí ọmọ tuntun lórí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ sórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kàtìtìkàtìtì tó o ti ṣe síwájú hajj kò lè parẹ́ fún ọ o èyí ni ọ̀rọ̀ tó gbé gbóorókè jùlọ lọ́dọ̀ àwọn ulama ìwọ tó o bá fẹ́ rí àforíjì Allah tó fẹ́ rí àforíjì Allah lórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀nyẹn ọ lọ ṣe ìrònúpìwàdà tó mọ́ pọ̀rọ̀gẹ̀dẹ̀ lórí wọn ni o tí a bá sì gbàgbé nínú prógámù tí mo ṣe bọ́sẹ́yìn rí tí ò tí ì kọjá oṣù mẹ́fà ibi tí mo ti dìskọ́sì ẹni tí ó ń ṣe Islam láì jìnnà sí nàwákìlùl Islam ṣé mùsùlùmí ni ẹni tó ń ṣe Islam láì jìnnà sí mi ò mọ bí mo ṣe kàkọ́lé yẹn mọ́ ṣùgbọ́n kókó ẹ̀ náà ni wípé kò lè jẹ́ mùsùlùmí ẹni tó ń ṣe Islam tí kò jìnnà sí àwọn nàwákìdùlì Islam ẹni tó bá gbọ́ prógámù yẹn ó tún lọ tún gbọ́ ẹni tí ò tí ì gbọ́ kó lọ gbọ́ ọ lọ́wọ́ bẹ̀rẹ̀ mo ṣàlàyé lórí àwọn ẹ̀ṣẹ̀ ńlá àti àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ ìròyìn wo ní bẹ lára ẹ̀ṣẹ̀ ńlá tó fi di ẹ̀ṣẹ̀ ńlá ìròyìn wo ní bẹ ní ara ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ tó fi di ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ní ẹ̀ṣẹ̀ tí ìyẹn dá tó gbìyànjú nínú Islam ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun ni àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn dá tí ìsìláàmù ti gbé ìjìyà kan kalẹ̀ fún onítọ̀hún nínú òfin ìsìláàmù lórí ilé ayé. ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun ni àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó jẹyọ nínú hadithi tó ń sọ nípa alikabair so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn la fi dá kí ni ẹ̀ṣẹ̀ ńlá mọ̀ yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ wẹ̀rẹ̀. so ọlá kejì tá à ń sọ lọ́wọ́ òun ni pé ẹni tó bá parí iṣẹ́ hajj rẹ̀ tó ṣe dáadáa àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ rẹ̀ aláwọ̀ ti parẹ́ fún un. ní ti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò sí ìdánilójú pọ́nmọ̀ ń parẹ́ o. bí kò ṣe pé kí onítọ̀hún kó lọ ṣe kí ni kó lọ rèé ṣe àtàwùbà ànàṣù ìrònúpìwàdà. E tó mọ́ kànga. ọlá kẹta tí ó ń bẹ fún iṣẹ hajj tó dáa òun náà ni pé ẹni tó bá rí hajj ṣe dáadáa kò sí ẹ̀san tọ́lọ̀ tó fún onítọ̀hún lẹ́yìn ìgbà tó ti pa àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ rẹ̀ tán fún un àfi kó nítọ̀hún padà di ọmọ àlìjànnà àfi kó padà di ọmọ àlìjànnà. ní ti ẹni tó bá ṣeṣẹ́ hajj tí aláwo pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ fún un tí ó dàbí ọmọ titun níbi àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àdìsí Bukhari àti àdìsí Muslim ó dàbí ẹni pé òjò ṣú ẹni pé gbogbo ẹ̀ ti black wá òjò ṣú ní ìlú tiwa báyìí iná sólà tí a sì ń dọ́gbọ́n lò òní ọ̀pá náà sí i. so ẹ jẹ́ kí n wo bóyá a lè rí ọgbọ́n ta sí i. àmọ́ o gbogbo ọgbọ́n yòówù tí mo bá ta sí i tó ti di kótó bá ti ń rọ̀ a máa so ìdánilẹ́kọ̀ọ́ ìrọ̀ títí di bóyá ọ̀la insha allah ẹ jẹ́ kí n wọgbọ́n tí mo lè ta sí ọ̀rọ̀ iná ìná ẹ fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan. wọ́n dàbẹ̀ ni pé òjò yìí ti ń rọ̀ o ẹ sì mọ̀rọ̀ nàìjíríà tójò bá ti ń rọ̀ tójò bá ti ń rọ̀ níṣẹ́ ni nẹ́tíwọ̀kì máa dàrú àti pé dídún tí òjò ọmọ dún lórí òrùlé lórí páànù kò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí mò ń wí máa. so ẹ jẹ́ kí ìdíwọ́ yẹn orin ilẹ̀ náà ká tó mọ̀ bóyá á kọ́ntínú. tọ́ na fẹ́ kẹ́ kọ́mẹ̀ntì tí ẹ bá ń rí mi tí ẹ bá ń gbọ́ mi o tọ́wọ́ dá sí pé ohun òjò lẹ bá ń gbọ́ tẹ́ ẹ̀ gbọ́ mi mọ́ ẹ jẹ́ kí n tètè mọ̀ o ọ̀rọ̀ òdò ń sọ kò tó ní dáa ká tó wá sọ kí ká mọ̀ gbọ́ra wa. tọ́ ẹ̀rí lórí pé lórí ọlá kejì ẹ̀rí lórí. ẹ̀rí lórí ọlá àkọ́kọ́ gbogbo mùsùlùmí ló mọ̀ yẹn wípé islam ní orígun márùn àwọn àdìsí ló gbà á wá tó jẹ́ ká mọ̀ wípé islam ó ní orígun márùn so ìyẹn hàn sí gbogbo wa ẹ̀rí lórí pé. ẹni tó bá parí iṣẹ́ hajj rẹ̀ tó ṣe dáadáa yóò dàbí ọmọ tuntun òun ni hadithi Bukhari àti hadithi Muslim hadithi Bukhari àti hadithi Muslim. láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu dájúdájú ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé mọ̀nì hajjaliláàyè fálàmù yẹ́rùfù wálàmù yẹ́fṣù rọ́jà á kàyà omi wàlàdàtì hu ùmù mọ̀nì hajjaliláàyè ẹni tó bá ṣe hájì nítorí ti Allah ṣẹ́ǹgbọ́n tí ẹ bá gbọ́ mi ẹ jẹ́ kí n tètè mọ́ o. ànẹ́bí sallallahu alayhi wa sallam ó sọ pé ẹni tó bá ṣiṣẹ́ hajj nítorí ti Allah fàdánù yẹrùfù tí ẹni náà kò ṣe ìṣe ìbàjẹ́ kò ṣe ìṣe ìbàjẹ́. wọ́dàmù yẹ́pùsù sí ẹni náà kò wùwà wa kò wùwà ìyapa àṣẹ ọlọ́run ní àsìkò tó ń ṣiṣẹ́ hajj rọ́jà ọ máa padà wálé kàyà omi wà ládàtì hùhùhù gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí sáyé àdìsí yẹn nìyẹn. ẹni tó bá ti hajj nítorí ti Allah ẹ̀dẹ́ o tí kò wùwà ìbàjẹ́ nínú iṣẹ́ hajj tí kò wùwà ìyapa àṣẹ Allah nínú iṣẹ́ hajj ó máa padà wálé gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí. àlàyé àdìsí yìí òun rèé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj hajj tẹ́ ẹ fẹ́ lọ ṣe tí ó sọ yín di ọmọ tuntun ó ní májẹ̀mú mẹ́ta nínú hadisi yìí májẹ̀mú àkọ́kọ́ ó ṣe hajj yẹn fún àlọ́ òní o ò ní ṣe é nítorí ṣe kárí mi ò ní ṣe é nítorí ṣe ká gbọ́ mi ẹni tó sì fẹ́ ṣe hajj nítorí ti àlọ́ ò ìmọ̀ ni ó fi ṣe é ìmọ̀ ni ó fi ṣe é nítorí náà ẹni tó bá wá ṣiṣẹ́ hajj fún àlọ́rù ìtumọ̀ rẹ̀ ni pé kò ṣe é nítorí ṣe ká rí mi kò ṣe é nítorí ṣe ká gbọ́ mi ó sì fi ìmọ̀ tí aláwo gbé hajj lé lórí ó fi ṣe é that is condition number one condition number two fàdàmù yẹlùfù onítọ̀hún lásìkò ṣe hajj kò ní í súnmọ́ ìyàwó rẹ̀ kò sì ní kò ní í sọ̀rọ̀ ọ̀dọ́kọ kò ní í bá obìnrin olóbìnrin ṣàwàdà lásìkò ṣe hajj gbogbo tó bá jẹ mọ́ obìnrin yóò yàgò fún kò ní í ṣègbéyàwó lásìkò ṣe hajj kò ní í ṣòyìgì fúnra rẹ̀ tàbí fẹ́lòmíì lásìkò ṣe hajj okay that is condition number two fàdàmù yẹ́rùkù ẹni tó ti hajj fún àlọ́ọ̀ irú ẹni bẹ́ẹ̀ a ti sọ̀tún mo ti ṣe hajj fún àlọ́ọ̀ that is concern number one ó ṣe fún Allah o ìyẹn ni pé mùkúlísọ̀nù pẹ̀lú ìkíláàs ẹni tó ṣe pẹ̀lú ìkíláàs ni ẹni tí kò ṣe é ṣe àríyá ìyá àníwọ̀sùnmọ̀ à kò ṣe é ní ti ṣe kárí mi kò ṣe é ti ṣe kágbọ́ ni. májẹ̀mú nọ́mbà two òun ni pé kò ní bá obìnrin kankan sọ̀rọ̀ ìfẹ́ kò ní súnmọ́bìnrin kò ní bóbìnrin tagé kò ní bóbìnrin ṣàwàdà lásìkò tí ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ condition number three wọ́n làmú yẹ́sù kò sì ní hùwà mìíràn tó jẹ́ ìwà tòkìí àwọn ìwà ẹ̀ṣẹ̀ kò ní wù ú kò ní ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ ní àsìkò ṣe hajj kò ní dín nǹkan ní nǹkan kò ní máa tẹjú mọ́bìnrin olóbìnrin kò ní kò ní máa pa irun jẹ lásìkò ṣe hajj gbogbo tí ó máa ṣe lọ́sàn-án lóru láàrin bí ọjọ́ márùn-ún sí mẹ́fà tí ó fi ṣiṣẹ́ hajj rẹ̀ parí yóò yàgò fún gbogbo ìwà rádaràda òní máa wo ìwòkuwò lórí ánsẹ̀tì ẹ̀ lásìkò tó ti gé ìrọ́ọ̀mù títí tí ó fi parí iṣẹ́ hajj rẹ̀ ìwọ tó o bá rí àjì rẹ ṣe pẹ̀lú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwọ ni kó o máa retí àforíjì àlọ́ọ̀rù lórí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ rẹ ìwọ ni ó di ọmọ tuntun lórí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ rẹ ní ti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rẹ ronú pìwàdà lórí ẹ̀dùn o. ronúpìwàdà lórí ẹ̀ ni kò sí ìjọsìn kan nínú ìsìláàmù tí máa pa ẹ̀ṣẹ̀ ńlá àfi àtàwùbà yálà òun ni yálà òun ni yálà òun ni yálà ó ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ń ṣẹ̀ kò ní parẹ́ o ohun tó lè parẹ́ òun ni pé kó o tún bá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá láti gbọ́dọ̀ dá ẹ̀ṣẹ̀ ńláńlá mọ̀ yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ ẹni tó bá pọ̀ tí kò tùúbá lórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó wá dérò pé ìrun tóun kí yóò parẹ́ ààwẹ̀ tóun ń gbà yóò parẹ́ zaka tóun yọ yóò parẹ́ hajj tóun ṣe yóò parẹ́ onítọ̀hún yóò dára ẹ̀ lẹ́bi tó bá kú sórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní ọjọ́ àlùkìyàmà. èyí ni àgbọ́yé àwọn jùmùhúrù ulama lórí hadisi yìí jùmùhúrù ulama èyí ni bí àwọn majority nínú àwọn àfà bí wọ́n ṣe túmọ̀ àdéhìsì sínú gbogbo tíra ṣẹ́ríwẹ̀. ẹ̀rí lórí ọlá kẹta ẹ dákun ṣe ń gbọ́ ni mo fẹ́ kẹ́ ẹ kọ́mẹ̀ntì ṣé ohun òjò lè ń gbọ́ ni àbóhùn tèmi fẹ́ kẹ́ comment. ohun òjò lẹ̀ ń gbọ́ ni àbí ohun mi. kí ẹ̀yin fẹ́ comment. tẹ bá ń gbọ́ ohun mi ẹ̀kọ́ yes. tọ́ bá dá sí pé òjò tí ó rọ̀ nìkan lẹ̀ ń gbọ́ ẹ̀kọ́ no. ẹ̀rí lórí ọlápẹta tó wà fún iṣẹ́ hajj ẹ̀rí lórí iṣẹ́ kẹta tó wà fún iṣẹ́ hajj òun náà ni hadith anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé nínú Bukhari nínú muslim láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu ẹnìkan kọjá ẹ̀ta nù ẹ ọ túmọ̀ sí ẹ̀ǹgbọ́n mi ẹ̀ǹgbọ́n òjò èwo ló borí nínú méjèèjì ṣé yẹ́sì ló borí ni àbí nóò ló borí. ẹ̀rí kẹta lórí ọlá tí ń bẹ fún hajj nínú àdísì Bukhari àti àdísì Muslim láti ọ̀dọ̀ Abu Hurairah bákan náà Ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé al-umra ila al-umra kàfàràtún lima baynahuma umura umura kan sí umura mìíràn ìyẹn ni pé o ṣe umura lẹ́ẹ̀kínní o tún lọ ṣe o tún padà lọ ṣe umura ní ẹ̀ẹ̀kejì lásìkò míì tàfàràtùn límọ̀ ẹgbẹ́ ìhà ẹ̀ṣẹ̀ dànù ní o ẹ̀ṣẹ̀ tó ti ká láàrin umura kìíní àti umura kejì tó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sọrí ẹ̀ṣẹ̀ ńláńlá ọba ń wájú ọlọ́run àfi tó o bá túbá lórí ẹ̀ wàlẹ̀ hajjú alìmọ̀bùrú lẹ́yìn sàláhù jẹ́zà ilá àlìjànà sọ wá rí hajjì táa ṣe tó dáa hajjì táa ṣe tó dára ànẹ́bì yẹn hajjì tọ́lọ́wọ́ gbà ájì tọ́lọ̀ wọn gbà òun ni ó ń pè ní ájú mọ̀bùrù ájì tí wọ́n ṣe dáadáa iṣẹ́ ájì tẹ́ni tó ṣe tó ṣe dáadáa níbàámu sí bí ṣẹ̀yà ìsìláàmù ṣe gbé kalẹ̀ ànábì ní kò ní ẹ̀sán kan lọ́rùn bí kò ṣe ọgbà àdìjẹ́ náà kò ní ẹ̀san kan lọ́rùn bí kò ṣe kí ni ọgbà ìgbẹ́ náà hájì tá a ṣe tó jẹ́ hájì rere tá a ṣe dáadáa àdíìsì àkọ́kọ́ tá a mú wá ó yàn ó ti ṣàlàyé ẹ̀ fún wa hájì náà yóò jẹ́ bí wà bí ẹni náà ó ṣe hájì náà pẹ̀lú àfọ̀mọ́ ọkàn kò ní í fi ṣe kárí mi kún un kò ní í fi ṣe kágbọ́ mi kún un yóò sì fi ìmọ̀ torí mọ̀ ló làdínì ọgbọ́n orí ògbé ọ̀kan lè lọ sí hajj kó o lọ fẹ́ ṣe hajj láì ní ìmọ̀ nípa iṣẹ́ tó o fẹ́ ṣe bí àpọ̀ lábẹ́ kó o ṣe ìtàn torí ọlọ́run òun náà ni pé o ṣe níbàámu sí bí àláwo ṣe fẹ́ kó o ṣe ọ̀wá ní fi ṣe kárí mi fún un o ní fi ṣe ká gbọ́dí fún un ìròyìn àjìrere nìyẹn o ìròyìn kejì fọ́nàmù yẹ́rìkù o ní sọ̀rọ̀ ọ̀dọ́kọ o ní súnmọ́ ìyàwó rẹ ní àsìkò tó ń se hájì lọ́wọ́ o ní wo blue film lórí sẹ́ẹ̀tì rẹ o ní so yìgì. lásìkò tó ti wà nínú aṣọ ìrọ́ọ̀mù ò ní táwọn jókòó bí tẹ́ḿbà ti ń so yìí mọ́jẹ̀mú nọmba tírì ò ní pé àwọn ìwà ẹ̀ṣẹ̀ lásìkò yẹn ó jìnnà sí tefetefe nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń dá lásìkò tó máa ń ṣe háìdì lọ́wọ́ òní bí kí ẹlòmíì kó jí nǹkan oní nǹkan ó ní bí kí ẹlòmíì kó rí nǹkan ó nǹkan he ó he kò sì yẹ kó he nígbà tí òmẹni tó ní tí ó lọ fún un ó kí ẹlòmíì kọ́ máa sùn sóòtẹ́ẹ̀lì káwọn èèyàn lọ máa kí wákàtí márààrún kóun hajj rere tí yóò ṣiṣẹ́ fún àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ rẹ hajj rere tí yóò ṣokùnfà kó o wà nìjẹ́ náà lọ́jọ́ àlìkìyàmọ̀ májẹ̀mú tó rọ̀ mọ́ nìyẹn o alẹ́rìnmú alẹ́kìláàs ìjìdáàbò rọ́pà wàlúfùsùn. ọ ṣe pẹ̀lú ìmọ̀ o fi ṣe kárí gbogbo tó bá jẹ mọ́rọ̀ obìnrin ọ dàgbò fún àǹtí mọ́bìnrin ni àǹtí ìsì obìnrin ni à obì olóbìnrin ni à ni ó jìnà sí lásìkò tó sí hájì lọ́wọ́ lẹ́yìn náà àwọn ìwà tó jẹ́gbà ìyapa tó lè mú ọ kúrò níbi ìtẹ̀ láti ọlọ́run ó jìnà sí i ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń lọ sí hajj lọ́dún yìí mo lérò pé ẹ ti ń fura mọ bí hajj bó ṣe rí báyìí ẹ ti ń fura mọ tọ ṣé wá rí ṣe hajj yìí ṣe hajj yìí. dákun ṣàánú ara rẹ̀ lórí iṣẹ́ hajj tó fẹ́ lọ ṣe yìí nítorí wípé nọ́mbà one ní ti owó tí ọmọnìyàn kó kalẹ̀ fúnṣẹ́ hajj owó ńlá ni o pàápàá jùlọ àwa tá a jọ mọ Nàìjíríà. tá à ń lọ sí hajj àwọn táàjọ́ ọmọ nàìjíríà tá à ń lọ sí hajj owó tíjọba kéde pé ẹnìkọ̀ọ̀kan yóò san close to three million naira ní o close to three million naira ní. bẹ́ẹ̀ni ìbọn kẹ́ tí ẹnìkan bá yọ zàtà tí ó yọ close to three million naira ẹ̀wòye tí ó ní lọ́wọ́ èso owó kékeré o bẹ́ẹ̀ni kọ́ bá darú owó yẹn sílẹ̀ ẹ wo ibi tí ó tọwọ́ bọ̀ tí ó ti fa owó owó yẹn jáde owó mọ̀ pé owó owó mọ̀ pé òun dínkù o ní ti kántìn ní ti kántìn rẹ̀ àbẹ́bá ní five million lọ́wọ́ tó sì yọ tó tó three million naira láti lọ ṣiṣẹ́ hajj ṣe five million ní kú bíi two million so iṣẹ́ hajj ó béèrè fún owó ńlá two iṣẹ́ hajj ó béèrè fún àkókò tó pọ̀ ẹ wo àwọn tí ń lọ sí hajj lọ́dún yìí wọ́n ti ń gbéra báyìí àwọn kan ti gbéra láti àná àná ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún fourteen forty three bí wọ́n sì ṣe lọ yẹ títajà wọn ó di inú lórí ìjà tí tó bí ogúnjọ́ nínú lórí ìjà wọn lọ láti bí ọ̀dì sẹ́yìn láti bí ọ̀dì náírì nínú lórí kọ́ádà tó túmọ̀ sí pé wọ́n lò bí nínú nínú tó lé jà àwọn tí wọ́n bá bá international lọ ó ní wọn kì í lò kọjá bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àtọjọ mẹ́ẹ̀ẹ́dógún àtẹni tó bíi ogójì ọjọ́ láti orílẹ̀-èdè míì ẹlòmíì yóò lòṣù mẹta o ọlá pé pléènì ni àwọn èèyàn ń bá lọ ló fi ń kú sí. Si oṣù o àti ọjọ́ bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún o láyé ẹjọ́ tí ò sì sí pléènì bí ọdún méjì ní iṣẹ́ hajj máa ń gba àwọn èèyàn bí ọdún méjì dáko ní máa ń gbà wọ́n ní tó and fro ní tó and fro so hajj béèrè fún àkókò tó pọ̀. Number three, haji, ó include the àjò ní ìrìn àjò gígùn ní ẹ wo ibi tí Saudi wà sí orílẹ̀-èdè Nàìjíríà àwa jìnnà sí orílẹ̀-èdè Nàìjíríà so ìrìn àjò ní ìrìn àjò tó wọ kí èèyàn ó dìrun kù ní. ó di kẹta ìkẹrin nínú nǹkan tí hajj ń béèrè fún òní wípé ẹni tó fẹ́ lọ sí ṣe hajj yóò dá àwọn ewu ewu ewu ewu kọjá nínú ṣe hajj rẹ̀ ọlọ́run àbẹ̀ọ́ o gbogbo àwọn tí ń lọ sí hajj ní ọdún yìí gbogbo ewu tí bá ń bẹ lójú ọ̀nà eléyìí tá a mọ̀ àti eléyìí tá a mọ̀ ọlọ́run ọba bá mi dáàbò rẹ bù wọ́n lórí rẹ o ẹni tó bá wọ bàálù má jẹ́ kí bàálù wọn já o lálọ́ àtàbọ̀ ẹni tó bá wọ mọ́tò má jẹ́ kọ́kọ̀rọ̀ láksidẹ́ǹtì o lálọ́ àtàbọ̀ ẹni tó bá gun kẹ̀kẹ́ ọlọ́run má jẹ́ kí kẹ̀kẹ́ rẹ̀ tàbí ẹran ràkúnmí tó gùn tàbẹ́sí tó gùn ọlọ́run má fi ṣùtá kàn wọ́n lójú ọ̀nà o àfi ọlá pé ìwọ náà ni aláàbò lórí gbogbo ẹ̀dá a fi bì ọ́ jẹ́ kí gbogbo wọn kí wọ́n lọ re kí wọ́n bọ̀ re ṣé má tún wá dé Saudi Arabia àwọn ewu tó tún máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn nípasẹ̀ pé ọ̀pọ̀ ènìyàn ọ̀pọ̀ ènìyàn tó kú àyà ni wọ́n jọ máa lọ ni wọ́n jọ máa bọ̀ ọlọ́run má wọ́n tẹ ẹnìkankan pa òun má jẹ́ kí ilé ó dàgbò o má jẹ́ kí iná ó ṣẹ́yọ nínú òtẹ́ẹ̀lì táwọn èèyàn bá wà o àfi ọlá àpéwọ̀ náà ni aláàbò gbogbo ẹ̀dá àfi ìbẹ̀ ọ́ o ẹ dákun ń bọ̀ ẹ jẹ́ kí n ṣí wíńdò olú ti fẹ́ hàn nílé mọ̀. tọ́ ẹ wo àwọn nǹkan mẹ́rin tí mo kà á lẹ̀ yìí tí ọ̀rẹ́ tó fẹ́ ṣiṣẹ́ háìkì tó jẹ mọ́ owó ńlá àsìkò rẹpẹtẹ ìrìn àjò àti ìdákọjá àwọn ewu káwá gbé sílà ká ìwò èwo nínú ìjọsìn èwo gbogbo nǹkan kẹ́límẹ́tù shahada kokosinu kó kokosinu azaka kokosinu ramadan kokosinu tan. kò kó hajj ló gbogbo awon nkan mẹ́rẹ̀ẹ̀rin sinu owó pupọ àsìkò pupọ ìrìn àjò gígùn dídá àwọn ewu kọjá káwá bira wa léèrè èyí lọ sí hajj nínú ọdún yìí tó bá làákàyè mu pẹ̀lú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí yẹn káàlẹ́ yi kọ́ wa wípé yọ wá ṣiṣẹ́ náà ọlọwọ wà kọ́lé lọ́wọ́ ká gbé sí náà gbogbo àwọn nkan mẹ́rẹ̀ẹ̀rin tó rọ̀ mọ́ṣẹ́ hajj ọwọ wa já sí pé tọmọ nìyẹn ṣiṣẹ́ hajj kọ́lọ̀ wa sọ pé la hajja laka wala umura laka o ò ní hajj o ò sì ní umura ọkàn ṣe tourism wa ni ọkàn wa mọ ìlú ni o sì ti rí ilé gogoro ilé alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ilé ní ilé alájà àádọ́ta o ti rí o ti ráhùn lárúbáwá o ti rí àwọn oríṣiríṣi àwọn ìran àwọn ìran àwọn ìran oríṣiríṣi o ti rí àwọn òkè ńláńlá o ti rí jàbàlìtúrù o ti rí gáàrú fìrà o ti rí gbá o ti ráwo o ti rí mọ́sáká lẹ́bí ní maka àti ní mọ̀dínà kọ́wádá sí pé ipò tí ẹni tó ṣe tọ́rísìmù lọ sí amẹ́ríkà ipò tí ẹni tó ṣe tọ́rísìmù lọ sí UK ipò tí ẹni tó ṣe tourism lọ sí France àti àwọn ìlú mìíràn kó wá gá sí pé ìwà àti àwọn yẹn ẹ yàtọ̀ síra yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo sọ wípé èyí tẹ̀ lọ sí hajj nínú ọdún yìí ẹ ṣàánú ara o ẹ sọ hajj tourism o tourism ó yàtọ̀ sí iṣẹ́ hajj o tourism ìwọ̀kún ni o ẹ má fẹ́ lọ wòran ayé wọ́n láǹfààní kó lọ wòran ayé o ṣùgbọ́n òun ló ń lọ wòran mẹ́ka o òun ló ń lọ wòran mẹ̀dínà o òun ló fẹ́ lọ ṣe orígun ìsìláàmù karùn-ún àníyàn tó gbé kò lérè é mọ́ sọ di tọ́rísìmù mọ́ra rẹ lọ́wọ́ o ẹ̀jẹ̀ àtẹ̀wájú. ṣe rí ẹni tí ṣe hajj rẹ̀ tí ó di tourism mọ́ lọ́wọ́ tí ó di ìdàkudà mọ́ lọ́wọ́ tí ó di nǹkan míì mọ́ lọ́wọ́ ó yẹ kó mọ kí ni nǹkan tó lè bí èyí ni kókó tí mo fẹ́ fàyọ nípa bẹ́ẹ̀ gbogbo èyí tẹ̀ lọ ṣe hajj nínú ọdún yìí mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ fún yín àsọtẹ́lẹ̀ nǹkan mẹ́wàá nǹkan mẹ́wàá tẹ́ ẹ gbọ́dọ̀ jìnnà sí to and fro to and fro before and after àwọn nǹkan mẹ́wàá tó di dandan kẹ́ ẹ jìnnà sí ní àlọ́ yín àti àbọ̀ yín ṣáájú kẹ́ ẹ tó kù nàìjíríà àti nígbà tẹ́ ẹ bá padà dé láti iṣẹ́ hajj àwọn kan mẹ́wàá ni àsọtẹ́lẹ̀ tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lọ sí hajj nínú yìí. nǹkan alákọ̀ọ́kọ́ ẹbọ ńlá àṣíríkù àlè akíbá ẹbọ ńlá. ẹ jìnnà sí ẹbọ ńlá ṣáájú kẹ́ẹ̀ tó lọ sí hajj ẹ jìnnà sí ẹbọ ńlá lásìkò tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ẹ jìnnà sí ẹbọ ńlá lẹ́yìn ìtẹ́ ẹ bá parí iṣẹ́ hajj kí títẹ́ ti lọ pàdé ọlọ́run nítorí wípé àwọn tí wọ́n ń lọ ṣe hajj a rí àwọn tí wọ́n ń kó sínú ẹbọ ńlá bí àpẹẹrẹ ẹ ń bá lọ ṣiṣẹ́ hajj di uh, the normal procedure ni pé irú ẹni bẹ́ẹ̀ yóò kọ́kọ́ dé Mẹ̀dínà kó tó lọ sí Mẹ́kà gbogbo àwọn èrò tẹ́ máa ń wá fún hajj wọ́n á kọ́kọ́ máa land wọ́n á kọ́kọ́ máa gúnlẹ̀ sí Mẹ̀dínà ṣé wàá rí ní Mẹ̀dínà yìí mọ́sálásí mọ̀dínà ànẹ́bì sallallahu alaihi wasallam ibẹ̀ ni sàárì ànẹ́bì wà àti sàárì àbúbákìrì àti sàárì umaru awa máa ń gbọ́ pé nínú ohun tó máa ń ṣẹlẹ̀ ń láti ọ̀dọ̀ kan òní wípé tẹ́mbádébi sàárè dípò kí wọ́n sálámà sálẹ́bí kí wọ́n kúrò ń bẹ̀ wọ́n á máa sọ pé wò di sí ọlọ́wọ́ ṣàánú mi bó ṣe ṣàánú Abíọ́lá ṣàánú mi bó ṣe ṣàánú Tinubu ṣàánú mi bó ṣe ṣàánú lágbájá ọmọ lágbájá ẹni tó bá ti ṣèyẹn ní ibi sàárẹ̀ ànábì ó ti kó sínú ẹbọ ńlá. ẹnba ti dojú àdúrà rẹ̀ kọ àlébìwá Muhammad sallallahu alaihi tàbí òkú mìíràn dípò kó dojú àdúrà kọ subhanahu wa ta'ala onítọ̀ ti kó sínú ẹbọ gbogbo tó ń ṣe é bọ̀ ó ti bàjẹ́ tó fẹ́ ṣe àfi kó kọ́kọ́ túbá níbi pípe nǹkan mélòó yín àbọ̀ subhanahu wa ta'ala. ẹbọ ńlá gbogbo iṣẹ́ rere tẹ́gàgbélé ayé ṣe pátá ni máa ń bàjẹ́ nípasẹ̀ ẹbọ ńlá gbogbo iṣẹ́ rere tí ẹ̀dàgbélé ayé ṣe ló máa ń bàjẹ́ nítorí náà èyí tẹ́ ẹ lọ ṣe hajj nínú ọdún yìí ẹ túbá níbi ẹbọ ńlá kẹ ẹ tó dé apọ̀tù tẹ ẹ bá wá dé Mẹdínà ẹ má pe ànẹ́bì lẹ́yìn ọlọ́run aláwo nìyẹn máa pè ẹ̀sìn ṣe léèwọ̀ ká pe ẹlòmíì láti bí ya bùkátà wa ìyẹn àwọn bùkátà tá a mọ̀ wípé aláwo nìkan ló lè ṣe é ẹni tó bá ti lọ pé ànẹ́bì sallallahu alaihi wasallam tàbí ó dojúkọ àwọn sàrí àwọn sọ̀hábà nígbà tí ní Màdínà tó wá ń tọrọ bíbíyà bùkátà látọ̀dọ̀ wọn ìsìláàmù tó mú kó Nàìjíríà ó ti bàjẹ́. hajj tó wá fẹ́ ṣe hajj yẹn ọlọ́run ò lè gbà àyàfi sí ọba túbá ẹni pé atọ́lẹ̀ kan wípé àwọn afọ sọ wípé àdìsí tó sọ pé ẹni tó bá parí ṣe hajj yóò padà wálé bí ọmọ tuntun wọ́n sọ wọ́n yan nínú àlàyé wọn wípé kìí ṣe ọmọ tuntun lórí ẹ̀ṣẹ̀ ńlá lórí ẹ̀ṣẹ̀ wẹrẹ ni o. torí náà ìwọ tó lọ pe ànẹ́bì ní náà pé kó sọ ọ́ dolówó kó sọ ọ́ di ọlọ́rọ̀ kó sọ ọ́ di onímímọ̀ kó sọ ọ́ di ọlọ́mọláyé ó ọ̀sán níbi àìsàn rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ọwọ́ ló wà ọ̀dọ̀ ẹ̀ láti ti béèrè rẹ̀ bá ti béèrè wa Muhammad ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ọlọ́run sì ní gba ájì rẹ̀ kọ́kọ́ kúrò níbi ẹbọ ńlá náà. nǹkan kejì nínú àsọlẹ̀ mi fún èyí tẹ̀ lọ sí hajj nínú ọdún yìí òun náà ni àṣírikú al-asghar ẹbọ kékeré ẹbọ kékeré hmm. ẹbọ kékeré according to hadith òun náà ni àríyá wẹ́sùmùà àríyá wẹ́sùmùà bó tilẹ̀ gà sí wípé ọmọnìyàn tún lè kó sínú ẹbọ kékeré lọ́nà míì ṣùgbọ́n eléyìí tó jẹ́ nọ́mbà wán ẹbọ kékeré òun náà ni ṣe ká rí mi ṣe ká gbọ́ mi tọ́ ẹ̀yin tẹ́ lọ ṣe hajj ọ̀nà tẹ́yìn tá a kó sínú ẹbọ kékeré lásìkò iṣẹ́ hajj òun nìyí ẹlòmíì bó ṣe ń gbèrò pé òun fẹ́ lọ sí hajj lọ́dún yìí ó ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ó ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ó ti kéde fáyé pé alihamdulilayi mo wà nínú ẹ̀ tó ń lọ sí hajj nínú ọdún yìí ríyá ò ti bẹ̀rẹ̀ nù o àríyá ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ó dé airport tàbí níbi tí wọ́n ti ń tí wọ́n ti fẹ́ kó wọn bí àwọn tí wọ́n kó láti Ìbàdàn lọ sí Èkó tí airport wà ó ń ya fọ́tò bí wọ́n ti dá aṣọ ẹgbẹ́jọdá fún gbogbo wọn ó gbé fóònù ó gbé fóònù ẹ̀ lọ́wọ́ ó ń yára rẹ̀ pẹ̀lú àwọn àwọn kan wọn ní ní ìsìn a ti fẹ́ kó sínú ọkọ̀ ajímọ̀bí àbí ọkọ̀ kíni Ṣèyí Mákindé a ti fẹ́ kó sínú ọkọ̀ Ṣèyí Mákindé báyìí o a ti fẹ́ gbéra láti olódó o a ti fẹ́ gbéra láti Ọ̀ṣun o àwa ń lọ báyìí o ẹ má bá mi bẹ lọ́hùn o kí kírìnà wa ó jẹ́ ìrìnà àlàáfíà ṣe kárí mi ló ń ṣe. ó tún dé airport tán bó ti fẹ́ wọnú pléènì ó tún gbé fóònù lọ́wọ́ ó tún yára rẹ̀ òun fídú ara rẹ̀ ó sínú pléènì ó tún fídú ara rẹ̀ gbogbo tó ṣe ń pátá àríyá ṣe kárí mi ni o ó tún dé Saudi tán ó dé màdínà ó tún gbé ẹni rèé o èmi lágbájá ọmọ lágbájá nìyí o adúpẹ́ fọlọ́run o àti wà ní màdínà o ànáládé o ànáládé o ṣẹ́tìrì mọ́tátà lẹ́bì rèé o mọ́tátà lẹ́bì rèé o bàkíù tí ó ṣe àwọn tàbẹ́rẹ́ tí ó ṣe àwọn tàbẹ́ rèé o òkè kinní rèé o kòtò kinní nìyí o. kí ló ń ṣe o òun ti ṣe kárí o tún dé tí ń lọ́wọ́ o tún ara rẹ o tún gbé sórí íńtánẹ́ẹ̀tì tí ń ṣe sáyù bẹ́ẹ̀ ni sọ́fà wal Marwa láàrin òkè àti o ara rẹ o tún dọjọ́ àràfà o tún ya fídíò ara rẹ. o tún post ẹ̀ sórí social media ẹ tún ń bọ̀ nílé ẹ tún dẹ́mìnà ó tún post ara rẹ pé ìwọ rèé o tó o wọ aṣọ ìrọ́m aṣọ rúrù mi ó tún post ara rẹ sórí social media o tún ń bọ̀ wálé ó ní a ti ń bọ̀ wálé báyìí o ẹ máa bá nígbẹ́ lọ́hùn-ún o kí bàálù wa kọ́ mọ́ jábọ́ o ó tún yára rẹ̀ o tún gbé sórí social media ìbéèrè ni pé ta ló ṣe hajj fún Allah ló fẹ́ ṣe fún ni àbí social media. dáhùn béèrè yẹn lọ́dún ara rẹ̀ Allah ló lọ ṣe hajj fún ni Allah tó ò ní ìdí kó o ya fọ́tò ara rẹ̀ fún kó tó dọ́ ọ mọ̀ pé ọ wà nínú ẹni tó ń lọ sí hajj. aláwọ̀ tó ò bùkátà sí kó o ya píkítù ara rẹ fún kó wá fi pé ọlọ́run èmi rèé o kó o ya fọ́tò ara rẹ kó o fídíò ara rẹ kó wá mọ sọ pé èmi rèé ọlọ́run o mo wà ní hajj báyìí o gbà lọ́wọ́ mi o. Do you need all this? It is absolutely nonsense. Absolutely nonsense. ta lọ́rọ̀ onímọ̀ta lọ ta lọ fẹ́ ṣe fún ọlọ́run ló rán mùsùlùmí ní iṣẹ́ hajj ọlọ́run tó sì rán náà ni kó ṣe fún not internet not social media gbogbo ìwọ tó bá ti já sí wípé ọ̀sàǹyàrá rẹ̀ fọ́tò ní pìnpìnpìn ó sì ń gbé e sórí social media. sórí tó bá yà á tó o gbé sórí social media tó o fi pamọ́ sórí fóònù rẹ tó ga sí pé ìwọ náà ló yára rẹ ìwọ náà ló ń wora rẹ ń bẹ ẹsẹ̀ rẹ mọ níwọ̀nba but tó o bá fi lè ya fọ́tò rẹ fúnra ara rẹ fúnra ara rẹ tó o wá post yẹ sórí social media mo fi dán lójú wípé ò ní hajj ò ní hajj torí pé rìyá ò ló lọ ṣe rìyá ṣe kárí mi ló lọ ṣe tàbí ìwọ tó dá sí wípé ọlọ chéǹjì eyín láti lè máa fi hàn àwọn ènìyàn nígbà tó o bá padà dé wípé ẹ ẹ mọ̀ mí ni èmi ti ṣe háàjì eyín ìní rèé eyín mọ́kà rèé èèmọ̀ èèmọ̀ ta ló sọ fún ọ pé eyín kan bẹ tí ń jẹ́ eyín mọ́kà ta ló sọ fún ọ pé eyín kan bẹ tí ń eyín iṣẹ́ hajj inú tí àwo ló ti kà afa àfa àwo ló sọ ṣe kárí mi lẹ́yìn mọ́kà o ṣe kárí mi tí máa ba iṣẹ́ hajj jẹ́. òun ni eyín mọ́kà tẹ́ ẹ lọ ṣe nígbà tẹ́ ẹ bá parí ṣe hajj ṣe kárí mi ni o gbogbo èyí tẹ́ ẹ bá ti kóra yín sínú ṣe kárí mi lórí ṣe hajj ní ọ̀nà kan tàbí òmíràn ọlọ́run ò lè gbaṣẹ́ hajj yìí torí wípé torí wípé ah, ẹ dákun. ẹ̀dàkùn sàlámù àlékún mo wà lórí live program mo wà lórí eh, by after twelve ẹni pẹ̀lú padà. ànẹ́bì sallallahu alaihi wasallam ó jẹ́ tá a mọ̀ pé iṣẹ́ tá a bá ṣe fọ́lọ́hùn ṣíṣe kárí mi bá wọ̀ látọwọ́ wa látọwọ́ wa aláwọ̀ pa iṣẹ́ yẹn tì kò ní ìgbà lọ́wọ́ wa àwọn tó ṣiṣẹ́ fún ní gbogbo àwa tá a wà lórí social media tá a máa lù ọ́ bó o ti wà nínú plane bó o ṣe ń tàwáfù bó o ṣe ń ṣègbà bó o ṣe ń ṣàwo àwa ló ṣiṣẹ́ yẹn fún tàbá sì sọ pé ah, ó kú iṣẹ́ o ó kú iṣẹ́ o ẹ̀sán tá sọ fún ọ náà nù ẹ̀san àforíjì ọlọ́run kò sí fún ọ lórí ẹ̀ ẹ̀san wíwọ àlìjẹ́ náà lórí iṣẹ́ hajj kò sí fún ọ lórí ẹ̀ ṣé kárí ni ọ̀wọ́ iṣẹ́ tó o ṣe pẹ̀lú ṣé ni ọ̀wọ́ ẹ̀ nìkan sọ́ọ́ ni ó bàjẹ́ kò ní bà gbogbo ìsìláàmù rẹ jẹ́ yàtọ̀ sí bẹ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré ó ní wípé ní ti ẹbọ ńlá tá a kọ́kọ́ sọ odidi islam rẹ ni ó bàjẹ́ bọ́bá kúlé lórí ìnà gbèrè lọ́wọ́ torí pé kò láforíjì ní ti ẹbọ kékeré ẹbọ kékeré ń tiẹ̀ iṣẹ́ yẹn nìkan sọ́ọ́ ni ó bàjẹ́ iṣẹ́ yẹn nìkan sọ́ọ́ ni ó bàjẹ́ sọ́nà wá àforí ẹ̀ṣẹ̀ ti kárí mi di ẹni tó bá ṣe tàbí kò ní fi jìn ín àwọn kan gbà pé kò ní fi jìn ín torí pé ẹ̀bọ náà ni àwọn kan gbà wípé ọlọ́run ó fi jìn ín yóò forí ẹ̀ṣẹ̀ ti kárí mi jìn ín lẹ́yìn tí ò bá rẹ̀ yẹn mọ́ kò tún ní jẹ̀yà lórí rẹ̀ àwọn kan ní ọlọ́run lè forí jìn ìyapa ẹnu wà lórí rẹ̀ sọlọ owó forí ẹ̀ṣẹ̀ ṣírìkù asigaru di ẹ̀dá tó bá kúlé lórí àbí kò ní àbí kò ní forí ẹ̀jì ìyapẹ̀ náà afábẹ́ lórí rẹ̀ ṣùgbọ́n wọn ò yapẹ̀ lórí pé iṣẹ́ tó o ṣe pẹ̀lú ṣe kárí mi sọ́bọ̀ wọn gbà á ṣe kárí mi àbọ̀bọ̀ wọn ò ní gbà wọn ò yapẹ̀ lórí rẹ̀ gbogbo àwọn àfáà pátápátá wọn fẹnu kò wí pé ẹni tó bá ṣe iṣẹ́ tó fi ṣe kárí mi kún un ní gba iṣẹ́ náà ní ọwọ́ rẹ̀ ọlọ́run ní gba iṣẹ́ náà ní ọwọ́ rẹ̀ wá dúró wàhálà tó ṣe kọ́ wá jẹ́ pé ansẹ̀t ni ó bàjẹ́ mọ́ lọ́wọ́ sáwọn kò lọ sí hajj rí ṣáájú sáwọn kò lọ sí hajj rí ṣáájú ansẹ̀t ni. ta ló rí wọn tà wọ́n dé airport ta ló rí wọn nígbà tí wọ́n ń tà wá ta ló rí wọn nígbà tí wọ́n gòkè àràbà bí ò ṣe Allah subhanahu wa ta'ala Allah tó rí wọn náà lórí wọn náà Allah àwọn yẹn lórí wọn náà ẹ má kí fídíò recording picture snapping picture taking ẹ má jẹ́ kó bá ṣe owó tẹ́ ẹ ní ìṣòwò kékeré àsìkò tẹ́ ẹ fílẹ̀ kì í sásìkò kékeré ìrìn àjò tẹ́ ẹ rìn kì í sí ìrìn àjò kékeré ewu tẹ́ ẹ dá kọjá ewu tẹ́ ẹ dá kọjá kì í ṣe ewu kékeré kódà ó túkù gàtí ìsọkùn tí mo rántí nìsín ẹ sọ fẹ́ lọ sí ṣe háìkì yóò fi ilé lẹ̀ yóò fi iṣẹ́ lẹ̀ yóò fi ìyàwó àtàwọn ọmọ àtàwọn ẹbí yóò fi wọ́n lẹ̀ wọ́n á mìsì ara wọn fún àsìkò yẹn upon all upon all things tó wá yẹ kó wá dá sí pé nítorí android phone nítorí iphone tó gbé lọ́wọ́ lọ́lọ́dún wa sọ wípé láhájà láta wà lá umura ó ní hajj o lọ́dọ̀ tèmi o ó sì ní umura àwọn tó ṣe fún ni àwọn ará social media wọ́n sì ti rí i wọ́n ti rí i tí àáfàá kan bá ń sọ fún ọ wípé o lè mọ yàrá rẹ kọ ọmọ fóòsì ẹ ṣọ́ra kò bá tó ṣe fún ọ ìwọ ló kábàámọ̀ lórí ẹ ìwọ tó lọ ìrìn àjò hajj ìwọ ló kábàámọ̀ lórí rẹ ṣẹ video coverage tí ìjọba Saudi bá ṣe fún ètò hajj kọ̀ọ̀kan o kọ̀ọ̀kan o kò kó aburú kankan bá wọ níwọ̀n àgbà tó o bá ti mọ̀ọ́mọ̀ lọ́mọ́ gbé ojú rẹ̀ hàn lójú screen wọn ọ̀gbọ́dọ̀ mi yé torí wọ́n ní táà ní í jẹ àìfi ń ronú ó ti yọ ní ìsìn pé ẹbọ kékeré tí mọ bàtẹ ájì jẹ tí mọ ba iṣẹ́ míì jẹ iṣẹ́ tí a bá ṣẹbọ kékeré ń bẹ oníṣekárí ni òkè ìwọ́n bá ṣe ájì tiẹ̀ lọ Saudi Arabia government àwọn ti sẹ́ẹ̀tì kámẹ́rà sílẹ̀ tí ń sọ gbogbo àwọn hujaj àwọn tó wá ṣe hajj ìwọ́n lọ ń tiẹ̀ ò rí kámẹ́rà àwọn yẹn ò rí rò ìwọ́n bá tiẹ̀ lọ tí kámẹ́rà àwọn bá tẹ́ẹ̀sì ṣóò rẹ ọlọ́mọ ọlọ́run ṣe kí ni ọlọ́mọ pé ìjọba Saudi òní ó dáǹkù yìí ṣùgbọ́n orí oní kámẹ́rà báyìí orí kámẹ́rà báyìí ọwọ́ á mọ̀ ń mọ̀ fókọ̀sì ẹ̀ ọmọ dàírẹ́tì fèsì ẹ̀ sí i. o ti ṣe kárí ni wọ́n nù ajá sí pé ìwọ tó ò ní android lọ́wọ́ tó ò iphone lọ́wọ́ tó o wá rẹ́ nìkan tí ń ya kámẹ́rà tí ń ya àwọn èèyàn tí wọ́n náà wá lọ gbójú bẹ̀ pé ẹ wò èmi rèé ẹ wò èmi rèé èmi náà wà ń bẹ́ẹ̀ èmi náà wá o ti kó ara rẹ̀ o ṣe kí ni o kó ara rẹ̀ tó o bá ṣe háìsì ìtọ́lọ́wọ́. tó pósìtì ìrìn àjò rẹ sórí social media tó o dé ṣé ẹnìkan bẹ tí ó takò ọpọlọ sí hajj ni sẹ́nìkan bẹ tí ó já òyìn ọpọlọ sí hajj ni. kí wọ́n ní pírọ́blẹ́mù yín tẹ́ ẹ fẹ́ jẹ́ kí android iphone fídíò recording picture taking tẹ́ ẹ fẹ́ ti bà iṣẹ́ hajj yín jẹ́ nítorí náà mo wá ń sọ àsọọ́lẹ̀ fún ọba yìí pé ẹ̀yin tẹ́ lọ ṣiṣẹ́ hajj nínú ọdún yìí ẹ dìnà sí fífi hajj ṣe ṣe kárí mi ní èyíkéyìí ọ̀nà èyí tó pọ́nmọ̀ jùlọ òní fídíò rìkọ́dì ara rẹ píktọ́ ara rẹ àti kó wá pòsì ẹ̀ tó o bá ti lè póòsì ẹ̀ tó o póòsì ìrìn rẹ o póòsì abala kan bẹ̀ o gbé e sórí social media wà á ń ta mùrọ̀ yìí wà á ń ta mùrọ̀ yìí á ń ta mùrọ̀ yìí oníṣẹ́kárí mi ní ọ́ ìṣesí mùnàfíkì àdínìsì nìyẹn tí mùnàfíkì bá kírun yóò kí láti yóò kí ní ṣẹ́kárí mi tó gbàwẹ̀ yóò gbàwẹ̀ ní ti ṣẹ́kárí mi. tọba yọ zàká yóò yọ ní ṣèkárí ni tó ṣe háìkì ṣe ní ṣèkárí ni torí pé mùnàfì kí òdádìjẹ náà tí ó wọ̀ iná ni yóò wọ̀ pẹ̀lú tí ń ṣe ẹ jìnà sí o àsọtẹ́lẹ̀ ní kejì nìyẹn o àsọtẹ́lẹ̀ ní fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ sí nínú ọdún yìí ó jíjẹ́ ọmọ ìjọ fún àwọn ìjọ asòkùnsẹ́sìn tí wọ́n ní àwọn àdìọ́kàn tó lòdì sí àdìọ́kàn ìsìláàmù tí wọ́n ní àwọn àwọn ìjọsìn ẹbọ nínú àdìọ́kàn wọn àti ìjọsìn wọn. yọra ẹ kó ń bẹ̀ kó tó lọ sí hajj o yọra ẹ kó ń bẹ̀ kó tó lọ sí hajj ìwọ tó bá jẹ́ ọmọ ìjọ ṣíà tú bá kò ń bi ṣíà ìwọ tó bá jẹ́ ọmọ ìjọ tìjàníyà tú bá kò ń bi ìwọ tó bá jẹ́ ọmọ ìjọ amadíyà tú bá kò ń bi ìjọ amadíyà ìwọ tó bá jẹ́ ọmọ ìjọ kọ̀dìríyà tú bá kò ń bi ìwọ tó bá jẹ́ ọmọ ìjọ ilẹ̀ rọ̀ tú bá kò ń bi jíjẹ ọmọ ìjọ ilẹ̀ rọ̀ ìwọ tó jẹ́ ọmọ ìjọ bí ogún ṣẹ́ bíi síkírù àwọn ọ̀pá Musa àwọn ọ̀pá náà yọrọ ẹ kó ń bẹ pátápátá kó o tú bá o lọ ṣe pẹ̀lú àjọpọ̀ tìjàníyà kọ̀dìríyà ṣíyà ahamadíyà torí pé ẹnì yòówù tó bá wà nínú ìjọ kan bí ìjọ ẹlẹ́ni gbígbé tó bá lọ gbé e ṣe hajj tọ́rísìmù ló ṣe o kò ṣe hajj o gbogbo ẹ̀yọ́ tìjàníyà ẹ̀yọ́ kọ̀dìríyà ẹ̀yìn amadíyà ẹ̀yin ṣíyà ẹ̀yin ìgbẹ́lẹ́mì gbígbé ṣe ẹ̀gbọ́n báyìí don't waste your money your time and others tọ́ ọ̀ bá ti lè tú bá kó omi tìjà níyà wọn ò wọ ní iṣẹ́ hajj o tọ́ ọ̀ bá ti tú bá kó omi kọ̀ọ̀rì ríyà ẹnìkan wọ níbi iṣẹ́ hajj o. nígbà tó bá di ẹrù iṣẹ́ ájì rẹ̀ tó bá tí túbá máa sì máa fìranù rẹ lọ torí wípé tó bá lọ fi àkídà tìjáníyà àkídà kọdìríyà àkídà amadíyà àkídà ṣíyà àkídà ẹlẹ́nìí gbígbé tó gbé yẹn lọ ṣiṣẹ́ ájì aláwo ní ìgbà lọ́wọ́ rẹ̀ torí gbogbo àkídà yìí pátá kò làkóhùn bíi àṣírìkù bìláì ṣíríkà ní àkùbà kò làkóhùn níbi kí ni o ẹ̀bọ ńlá ọwọ́ lè má rọpò tínítì àti ríájì ní ìṣemọ́nú ayé rẹ o àmọ̀ràn ni o àsọtẹ́lẹ̀ ni o má gbé àkídà tìjàníyà lọ ṣiṣẹ́ hájì o má gbé àkídà kọ̀ọ̀dìríyà lọ ṣiṣẹ́ hájì o má gbé àkídà amadíyà lọ ṣiṣẹ́ hájì o má gbé àkídà ṣíà lọ ṣiṣẹ́ wọ́n gbé àkìídà àwọn ìjọ ẹlẹ́mìí gbígbé bíi nàṣọ́rá wọ́n gbé a yẹn lọ sí hajj ọlọ́run ò ní í gbà yẹn o ẹ̀yin èyí máa bá mi máa tẹ́lẹ́fà lọ àwọn ọmọ tìjà níyàtọ̀ nìyíyà àṣíyà àmàdíyà ẹni wọ́n ti wọn ìfẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ àwa sì àwọn ìfẹ́ parọ́ ìfẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ àwa náà sì àwọn ìfẹ́ parọ́. ẹ̀rí pé ẹni tí ẹni tí ń wá ara wọn ó padà ara wọn nù àwọn ìparọ́ èyí ìtẹ́gùn tọrọ. so àsọọ́lẹ̀ kẹta nìyẹn o gbọ́ dáadáa má jẹ́ ọmọ lẹ́yìn tìjàníyà kọ̀dìríyà àmàdíyà ṣíà ẹlẹ́nìí gbígbé yà ń kó o. kó wá gbé àkìítà wọn kó o gbé lọ ṣiṣẹ́ hajj o ṣe lọ sí nìyẹn o ọlọ́wọ́ ilé alájà gíga fíofío nìyẹn o o ò sí nínú ẹni tọ́lọ̀wọ́ sọ pé òun tẹ́wọ́ gbaṣẹ́ hajj rẹ̀ jẹ́ mùsùlùmí òdodo lórí ìlànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam bá ti náwó zọ́ọ̀yìnrà nínú ọkàn rẹ nínú àkídá rẹ jẹ́ mùsùlùmí òdodo pẹ̀lú ìlànà nígbà muhammed ní ìta rẹ jẹ́ mùsùlùmí òdodo kó sì máa ṣe ìjọsìn tó wà níbàámu sí súnà nígbà Muhammad tó alaihi wà àsọọ́lẹ̀ kẹrin fún ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí ṣe hajj nínú ọdún yìí pẹ̀lú èsè ìpa haram. ẹni bá fẹ́ lọ ṣe hajj mo sọ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ẹ jẹ mọ́ owó owó tí ó fi gun plane owó tí ó máa jẹ owó tí ó máa mu àtàwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ní ó rà lọ́wọ́ sí pé owó haramu hajj. má jalè lọ sí iṣẹ́ hajj má pààyàn lẹ́kún ṣiṣẹ́ hajj má fi owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ bí ìwọ tó fọmọ ṣògùn owó bí ìwọ tó dá sí pé assassin ní ọ tó ti sọ di contract tó dá sí pé sábà ti fẹ́ pààyàn ìwọ ni ẹ máa ń rán ìwọ ló mọ̀ yàn án pa bí ẹ ń pa díẹ̀. owó tó o bá kó jọ níbi àwọn àràmù wọ̀nyí bí owó tẹ́tẹ́ bí owó ọtí hajj rẹ kò súnmọ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run o torí pé inna Allah ta'ala tayyibu la yaqbalu illa tayyiba illa tayyiba illa tayyiba ọba dáadáa ni àlọ́ ọba tó dáa ni. tẹ́nìkan bá wá ṣiṣẹ́ kan ihe iṣẹ́ náà ọlọ́run ò ní gbà àfi kó já sí pé iṣẹ́ rere ni tó jẹ mọ́wọ́ kó jẹ owó rere kó owó halal. ìwọ tó o kówó nàìjíríà jẹ tó o lọ fi ṣe hajj tó o lọ fi ṣe umura ìwọ wọ́n tún fún ọ lọ́wọ́ lórí pọ̀ pààyàn ní ọ̀nà àìtọ́ ìwọ náà fi owó yẹn ọlọ ṣiṣẹ́ hajj ìwọ tó ọlọ ta dúkìá dúkìá ilẹ̀ onílẹ̀ tó pápọ̀ tó lọ fi ṣiṣẹ́ hajj ó ṣe é lọ ní o ó ṣeré lọ ní o fàtàzáwàdù fàyínà xẹ́yìrà fàyínà xẹ́yìrà zad atakwa fàtàzẹ́wẹ̀lù tẹ́ bá ń lọ sí hajj ẹ mú ìṣèǹta lọ́wọ́ ẹ mú provision lọ́wọ́ ẹ mú owó lọ́wọ́ ẹ má sọ lọ́wọ́ ẹ mú tẹ́ ẹ máa jẹ ẹ mú lọ́wọ́ bóòsì mú lọ́wọ́ mówó lọ́wọ́ tó fi rà á ní ọ̀hún ṣùgbọ́n ohun tẹ́ ẹ mú lọ́wọ́ tọ́lọ́ gbà tó lóore òun ni ohun tẹ́ ẹ bá fi ìbẹ̀rù ọlọ́run mú lọ́wọ́ o ohun tẹ́ ẹ bá fi ìbẹ̀rù ọlọ́run mú lọ́wọ́ ni o sọdípọ̀rọ̀ iṣẹ́ hajj kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ iṣẹ́ àwọn olè àwọn olè tí wọ́n ń kówó nàìjíríà jẹ tí wọ́n járí nátàn tí wọ́n járí education gidi tí wọ́n járí health tí wọ́n jẹ́ pct ọ̀dá tí wọ́n jẹ́ kárí security ọlọ́wọ́ ògbésẹ̀ àdìkalẹ̀ fáwọn olè àwọn olè tí wọ́n kówó wa jẹ bílíọ̀nsì mílíọ̀nsì in dollars in naira ọlọ́wọ́ òsì gbé iṣẹ́ àdìkalẹ̀ fún àwọn boko haram àwọn boko haram tí wọ́n ń pààyàn bí ẹ ń pàjẹ́ tí wọ́n ń pààyàn bí ẹ ń gba bí ẹ ń pa ìsinsin tí wọ́n ń gbowó lórí ẹ̀. àwọn kidnappers àwọn agbénipa àwọn agbéni tí wọ́n sọ di contract tẹ́ ń gbowó lórí ẹ̀ owó tó lọ fi ṣiṣẹ́ hajj yóò já sí wípé owó halali ni owó ẹ̀tọ́ ni mọ̀jì òjòwò haram kí á sì rẹ́ mọ́ bá a di nǹkan míì mọ́ ọ lọ́wọ́ àsọ́ọ́lẹ̀ ni mo ń sọ fún ọ o. nǹkan karùn-ún tó jìnnà sí òun náà ni pé alihaju bidúni ilimihi jìnnà sí kó o ṣe hajj láì ní mọ̀ iṣẹ́ hajj jìnnà sí kó o ṣe hajj láì ní ìmọ̀ ìmọ̀ kíkún nípasẹ̀ hajj wala ilimu muqaddamu ala al-fi'l ala al-amal ní máa ṣáájú iṣẹ́. àwọn èèyàn máa rọra wọn lọ sí hajj wọn ò mọ orígun hajj wọn ò mọ ọ̀rọ̀ yẹn hajj wọn ò mọ súnà hajj wọn ò mọ mùsàábù hajj wọn ò mọ àwọn nǹkan tí wọ́n ní kí alálàájì ò ṣọ́ra fún nínú iṣẹ hajj débi pé obìnrin tí ń ṣe hélà lọ́wọ́ yóò sì fi hélà tàwáàfù ní kàábà subhanallah. subhanallah gbogbo ẹni tó bá ti gbèrò pé òun fẹ́ ṣiṣẹ́ hajj kó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀. kíkẹ́kọ̀ọ́ nípasẹ̀ hajj tó o fẹ́ ṣe fárídù àìní ni fún ọ ọ̀ranyàn ti ẹni torí wọ́n lọ fẹ́ lọ ṣiṣẹ́ hajj ẹni tọ́rọ̀ rò tí nǹkan ṣe hajj tí ọba lẹ́kọ̀ọ́ nípasẹ̀ hajj kò lẹ́sẹ̀ torí pé kò wulẹ̀ tí ìgbèrú láti ṣe hajj ṣùgbọ́n wọn tó ti ń di ẹrù tó ń lọ síṣẹ́ hajj nínú ọdún yìí dákun wá àfáà súnà tó yanjú wá àfáà súnà tó yanjú iṣẹ́ hajj ṣe iṣẹ́ tó difficult torí pé iṣẹ́ ọ̀pọ̀ èrò ni tẹ́jọ máa ṣe papọ̀ tẹ́jọ máa ṣe papọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ṣe papọ̀ yẹn ewu tó wà ń bẹ̀ ni pé ọgbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n ń wí lẹ́nu bákan náà ọgbọ́dọ̀ mọ àwọn nǹkan tí ó yẹ kó o ṣọ́ra fún ní àsìkò tó ń ṣe hájì lọ́wọ́ àwọn nǹkan kan ń bẹ nínú nǹkan tó ṣọ́ra fún tó dá sí pé ó ní tó ní tó lè fi tánà rẹ̀ tó o bá rọrùn nǹkan náà lásìkò ṣe hajj àwọn kan sì ń bẹ tó dá sí wípé tó o bá nínú ṣe hajj hajj ẹ ti torí fífi mọ̀lẹ́bí sílẹ̀ fífi iṣẹ́ sílẹ̀ dídá àwọn ewu kọjá kọ́ wá dá sí wípé ọ̀wá mọ orí ọ̀mọ ìlú ọ̀mọ orí lórí nínú iṣẹ́ àìsí ọ̀mọ èrù nírù nínú iṣẹ́ àìsí ọ̀mọ apálápá nínú iṣẹ́ àìsí ọ̀mọ ẹsẹ̀ lẹ́sẹ̀ nínú iṣẹ́ àìsí tọ́rísìmù ló ṣe lọ nìyẹn o jìnnà sí kó o fi àìmọ̀ kan ṣe ṣe hajj àsọ̀ọ́lẹ̀ ní fún ọ nìyẹn o àsọlẹ̀ karùn-ún sì nìyẹn àsọlẹ̀ kẹfà àsọlẹ̀ kẹfà jìnnà sí gbígbé ẹrù kan èyí tí ìjọba Saudi ti fi òfin dè jìnnà sí. Si jìnnà sí gbígbé àwọn ẹrù kan lọ́wọ́ ní àwọn ẹrù tíjọba Saudi ti kí o tó ti fi òfin dè. ẹni tí ń gbowó bíráìbù ìwọ́n tó dá sí pé ọlọ́pàá ni ọ́ tàbí ojúṣe ìjọba bíráìbù ni bíráìbù ni bíráìbù ni ọwọ́ tourism ló lọ ṣe bribe Aramu ni náà sọ́ọ̀mọ̀ ni Aramu ni bribe owó àìmọ́ ni bribe ọlọ́run sì ní gbàgbá fi owó àìmọ́ sí o torí pé kì í sọba àdọ̀tí kì í sọba ẹ̀gbin ìsọba tí ò mọ̀ subhanallah ìmọ̀ ni fún ọlọ́wọ́ bá so orí ìta wà ní. nǹkan kẹfà tí wàá ṣọ́ra fún tí wàá jìnnà sí ṣọ́ra fún gbígbé ẹrù tó fi ti dè àwọn ẹrù kan bẹ tíjọba Saudi ti kéde pé ọ gbọ́dọ̀ gbé wọ̀lú àwọn ó ń bẹ nínú rẹ̀ èyí tíjọba Nàìjíríà kò fi dè ó sì ń bẹ nínú rẹ̀ èyí tíjọba Nàìjíríà gan kò fi dè. mọ́gbẹ̀rin cocaine tramadol àwọn drugs àwọn art drugs àwọn hard drugs mọ́gbẹ̀rin torí pé níjà ní orílẹ̀-èdè Saudi Arabia àwọn ẹrù kan bẹ tó ká sí wípé ẹ̀wọ̀n ọdún gbọ́ọ̀rọ̀ lọ́sì yóò àti wá gbọ́ pọ̀ lọ́sẹ̀ ó wá ká Eru òfin mọ́ ọ lọ́wọ́ fún abọ́ wọn ẹ̀wọ̀n ogún ọdún nígbà táwọn yòókù ẹ bá dé after a month tí bàbá wà lọ́rùn tó ń ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ogún ọdún ṣé ìyàwó rẹ ò ìyàwó ní bí ìyàwó yàwó kó tó dé o bẹ́ẹ̀ náà ni àwọn ẹrù kan ń bẹ tó sí pé al-in'idam bíbẹ́ òun bíbẹ́ ọrùn kúò lórí wọ́n ti báyìí wọ́n ti gbé orí ẹ̀sọ̀ kalẹ̀ ní jẹ́gà. irú àwọn ẹrù bẹ́ẹ̀ sọ́ra fún ẹ̀yin tẹ́ ń lọ sí hajj sẹ́rí nàìjíríà gba pálapàla kan tíjọba tàbí ògbà gbogbo àwọn insurance tó ń lò ní yàtọ̀ sí nàìjíríà níbàyìí ó lè jẹ́ substandard kó má dìtẹ́tì àwọn ẹrù tó fi dè ní Saudi Arabia ní Saudi Arabia mansíìnì tí ó dìtẹ́tì ẹ̀jẹ̀ rẹ tí ó dìtẹ́tì omi ara rẹ tí ó dìtẹ́tì ìtò okó sínú òfun ọwọ́ o máa fojú ti Saudi Arabia. má jẹ́ kó rí ìrí ó kú ò lọ́rùn rẹ mo sọ fún ọ o mo sọ fún ọ o. ẹrù òfin ẹrù tó fi ń dè tó lè yọrí sí ẹ̀wọ̀n ogún ọdún ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún tàbí kí wọ́n tiẹ̀ gbé orí rẹ kúrò lọ́rùn rẹ. ó sì lọ fẹ́ lọ hajj ọwọ́ adẹ tí ó kún lẹ́wọ̀n ogún ọdún lọ ó dàrúgbó sínú ẹ̀wọ̀n ó lọ fẹ́ lọ hajj ọwọ́ adẹ tí wọ́n ká ẹ̀wù òfin mọ́ lọ́wọ́ ẹ̀wù òfin tó ga sí wípé gígí orí kù níbi ọrùn tí ó wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ó yọrí sí fún ọ wáyé tó fẹ́ fi try Saudi don't be pọ́n má fojú kéré wọn o má fojú kéré wọn o sọ wá rí ọ̀nà tó gbà sọ́ra fún dídi ewu òfin ó ní pé ìwọ ara rẹ mọ́ di ẹrù tó fi dè ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tí ẹjọ́ ń lọ sí hajj sàn pé in group ni wọ́n máa lọ sí hajj tẹ́nìkan bá sọ pé bá mi fi kíní sínú báàgì rẹ torí pé ẹrù tòun pọ̀ ju kílò tòun lọ ẹrù tí ò sì wọn kílò tó jẹ́ maximum kílò tí wọ́n yọ̀ǹda fún onírìnàjò ẹrù yẹn àlè ní ọmọ ìgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n túwò túwò yẹ́bẹ́yẹ́dẹ́ àwọn ìyá máa fi lẹ́tà rán yẹn àti rẹ̀ tí wọ́n fi lẹ́tà rán rí tó dá sí pé igbó ni wọ́n igbó ni wọ́n kó sínú pépà tí wọ́n wá ka náà fi sínú ẹ́ńfílọ́pù igbó aláwọ̀ ló pé pọ́ńtì ò já lẹ́tà yẹn wò ó ó sì péjì ẹ̀ lẹ́tà tó wà níbẹ̀ bẹ wá rí pé igbó ni wọ́n kọ́ igbó ni wọ́n kó kìí lọ lọ́rọ̀ ni àbẹ́ntẹ́ ẹjọ́ ń lọ ní o àní ọmọ sàánú àwọn èèyàn ṣùgbọ́n já ohun tẹ́ bá ní kó o báwọn gbé já já wò kó o yẹ ti fún tẹ̀dọ́ rẹ̀ wò ti fún tẹ̀dọ́ rẹ̀ yẹ̀ wò èyíkéyìí ẹrù tó o bá ti lè láǹfààní láti rí ti fún tẹ̀dọ́ rẹ̀ má bá wọn gbé e. ọ̀nà ní ìtúrè tó tún gbà ṣọ́ra fún un ẹni dé airport tán kí wọ́n ní kí ah my brother ah my sister ẹ dákun ẹ bá ń gbé èrú lọ́wọ́ ìtọ̀gbọ̀n mi ìtọ̀gbọ̀n mi mo ti mú máa ti pẹ́kípẹ́kí láti ọgbọ̀n ti da dúró má dá o má dá lóhùn o àsọ́ọ́lẹ̀ mi nìyẹn o. àmọ́ ah, sọ pé ah, àti àjọgbéra láti olódó ni àjọgbéra láti ọ̀ṣun ni má dá lóhùn o inú tiẹ̀ nìkan ló mọ̀ ọ̀mọ́nú ẹlòmíì o ẹni tí wọ́n bá sì bá apá lọ́wọ́ rẹ̀ òun ló yapá títí ẹ̀rí ó fi hàn wípé ẹnìkan ló yapa yẹn tó gbèrè lọ́wọ́. ní ti ìdájọ́ ilé ayé ẹni tán bá bá apá lọ́wọ́ rẹ̀ ló ya apá o títí yóò fi hàn sí adájọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tí máa tú àṣírí mọ́fúmẹ́ǹtì ọmọnìyàn wípé lágbájá báyìí ló gbé ẹrù ẹ̀yin náà ti ló gbẹrù fún ẹnìkejì rẹ̀ ẹ̀yin náà ti máa rí àwọn kéèsì tó ṣẹlẹ̀ ẹni tàbí bá sì mú lórí ọ̀rọ̀ ẹrù tí ìdájọ́ rẹ̀ jẹ mọ́ kú tàbí ìdájọ́ rẹ̀ jẹ mọ́ ẹ̀wọ̀n ogún ọdún ọgbọ̀n ọdún bí gbogbo ayé bá pariwo Saudi ẹ má pa o ẹ má pa o ariwo yẹn kò dé Saudi Arabia o kò dé Saudi Arabia o rò dáadáa o gbogbo ọgbọ́n tẹ mọ́ dá ẹ̀yin obìnrin tẹ́ẹ̀tì kókè ìbọn àárín irun tẹ́ẹ̀ wàá ṣerun yín tẹ́ẹ̀ ṣe mọ́ lábẹ́ màṣíìnì yóò di tẹ́sì rẹ o èyí tẹ́ ẹ máa ti bọ ojú ara màṣíìnì yóò di tẹ́sì rẹ o tó ti yí ọ yóò di tẹ́sì rẹ o má bà á ájì wọ ẹ̀wọ̀n o má bà á ájì lọ síbi kí wọ́n gbé orí ẹ̀ sọ̀kalẹ̀ o ẹ fi fídíò yìí ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yín tí wọ́n ń lọ sí ájì o má di ẹrù tó fi dé ìgbé Saudi mọ̀gbé lọ́wọ́ mọ́ báyẹn gbé ẹrù kan fún ẹrù tiẹ̀ láì rí sí fún tẹ̀dọ̀ rẹ̀ dáadáa kó dán ọ lójú kó o gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kó o gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí tọ́ba já sọ ni kó o tú báyìí kó o báyìí kó o fọ báyìí fa fa fa tọ́ba jẹ́wèé kó o ṣe báyìí kí gbogbo péjì sí ẹ̀ kó o hókùn tọ́ba jẹ́ lẹ́tà kó o já kó o mú lẹ́tà ló rẹ̀ kó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́ báyìí. àmọ̀ràn ni o àti àsọtẹ́lẹ̀ fún ẹ̀yin tẹ̀ lọ síṣẹ́ hajj. àsọ́ọ̀lẹ̀ keje àsọ́ọ̀lẹ̀ keje fún ẹ̀yin tẹ̀ lọ síṣẹ́ hajj. àsọ́ọ̀lẹ̀ keje. wọ́n fẹ́ dàbí àtúnsọ fún ọ̀rọ̀ tí mo sọ lábẹ́ ọlá kejì tí ń bẹ fún sehaj nípa bẹ́ẹ̀ jìnnà sí bíbóbìnrin ṣàwàdà dídìmóbìnrin olóbìnrin àbóbìnrin tiẹ̀ gan lásìkò tó bá ti gbé ìrọ́ọ̀mù títí tó fi parí iṣẹ́ ájì pátápátá. ìwà àpòkí ìjìnà sí ìyàn jíjà nínú sehajì ìtò bí ìyàn jíjà ọ̀pọ̀ lásìkò sehajì torí pé irúwó muruwo wá so tó lè wá bí ìyàn jíjà ó ṣùgbọ́n wọ́n jìnà sí si. fala rafas wala fusuk wala jidal fil hajj O ní súnmọ́bìnrin ó ní wùwà yapa sí ọlọ́run ó sì ní ṣe àríyànjiyàn nínú ṣe hajj tó o bá fẹ́ kí àgbèrè ó dáa akálàṣe ó ṣeé ṣe kó o da. nǹkan tí ò dáa. tẹ́nìkan ṣe kọ́ pẹ̀lú ìmọ̀ àti ẹ̀kọ́ tẹ́nìyẹn bá ti fẹ́ sọ di àríyànjiyàn sọ pé ṣùgbọ́nàkà lọ́nà àdínkù ní ṣùgbọ́nàrọ̀ píkà bí àṣẹ nìkan tó bá sọ̀rọ̀ tó wọ́n tẹ̀lé tó bá jọ ń sọ̀rọ̀ tó bá ti fẹ́ yọrí sí argument ṣùgbọ́nàrọ̀ píkà tọ́gbìnrin ìsájà àmọ́yẹ̀sìnkú náà wọ́n sàlámù alàlẹ̀ mùsẹ̀lẹ́nì alhamdulilayi rabbil alamin ó kúrò sábà yẹn mọ̀jẹ̀kẹ́ nìkan ó jẹ́ kó o di mùjádìlù fìlẹ̀ hajj ohun tó o bá rí torí pé kìíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nídàámu sí ìmọ̀ ẹ̀sìn sọ fọmọ ìyá rẹ pẹ̀lú ìmọ̀ tó níyẹn àti ẹ̀kọ́ fi ẹ̀kọ́ sọ ọ́ mọ́tòkúsọ fẹ́ sórí burúkú ni àbí tiẹ̀ fẹ́ bàjẹ́ ni àbọ̀fẹ́ kọ́lọ́jọ́ ló ti ọmọ tó ikú ni gbogbo àwọn ọ̀rọ̀ burúkú burúkú burúkú burúkú burúkú tí fi hàn wípé èèyàn ò ní mánà èèyàn ò bá dùn tí fi hàn bí ẹni wípé igbó kan ń dà lórí irú má sọ ọ́ má sọ ọ́ inú iṣẹ́ hajj òye máa ń fìyàn ṣépè ń bẹ́ o. wọn ì máa sọ̀rọ̀ sí èèyàn bẹ́ẹ̀ wọn ì máa lálé èèyàn bẹ́ẹ̀. àmọ́ iṣẹ́ ájì ò sọ fún wọn pé kọ́ ọ má kọ àìda ọkọ̀ àìda pẹ̀lú ìmọ̀ àti ẹ̀kọ́ tẹ́ni tó ọkọ̀ fún tọ́ba ti fẹ́ sọ di pé òun náà lẹ́rìí lọ́wọ́ ẹni tí ń ṣe bí náà yóò sọ fún òun lẹ́rìí lọ́wọ́ náà ni. ẹni tó ń ṣe tí ọ̀dà náà òun náà máa kílé mẹ̀rin náà ni tọ́ba ti ń sọ pé ò lẹ́rìí lọ́wọ́ sọ pé ṣùgbọ́n alárọ̀ bí kàrọ́ bẹ̀rẹ̀ yín àmọ́ yá sí fún un kọ́ ọ ti kọjú mọ́ ntọ́ba wa tiẹ̀ kọjú mọ́ wa kò jù bá ń lọ mọ́jọ kó bọ́ hajj nínú ọdún yìí òun ni pé ẹ ṣọ́ra fún ìjókòó àdúà ìjókòó àdúà tí àwọn alálàájì máa ń ṣe tẹ́mẹ́tì fẹ́ lọ sí hajj ṣé wọ́n wàá pé èrò tí wọ́n pèrò ìyá wọ́n ti fẹ́ lọ sí gbọ́ká o. mo ti fẹ́ lọ sí hajj o yóò wá mú ọjọ́ kan kí wọ́n tó gbéra ìyá àti sáwọn àfáà yóò ké sí ẹbí yóò ké sí ara ìránù ni o àdàdálẹ̀ burúkú ni o bákan náà òun tún ni tọ́ba tún wá fi dé yóò lòun fẹ́ wọ jímọ̀ yóò tún wá kó ẹbí jọ. yóò kó ara jọ àwọn èèyàn wà á tẹ̀lé wọn wá sí mọ́sálásí jímọ̀ tó fẹ́ lọ pọ́nbélé ni àdádálẹ̀ ni ẹ sí o ẹ̀yin tẹ̀ ń lọ sí hajj nínú ọdún yìí ẹ sí o ní ti àwọn àdúà àdúà ń bẹ fún hajj láti ọ̀dọ̀ ànídùúwà Muhammad sallallahu alaihi wasallam láwọn àdúà láwọn àdúrà tó fẹsẹ̀ rinlẹ̀ lọ gẹ́ẹ̀tì tíra tẹ́ ń pè ní hisnuli muslim ó di ìṣọ́ mùsùlùmí ní yorùbá rẹ̀ citadel of the believer ó ní gẹ̀ẹ́sì rẹ̀ lọ gẹ́ẹ̀tì ẹ̀ lọ ka content wàá rí àwọn àdúrà tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ hajj ohun tálẹ̀ lè fọwọ́ sí mu ohun tọ́lọ̀ owó sì gbà mu sọ wá rí ìwọ tí ọlọ́ọ̀kẹ́ sáwọn àfáà pé ẹ̀rọ bá mi tàdúrà mẹ́ta ọlọ́run ò ní gbà ọlọ́run ò ní ṣe kí ni ọlọ́run ò ní gbà ìwọ́n tó lọ kí sáwọn alálàáfáà tó gbàjá tó gba tẹ́ǹtì tẹ́wá ọ̀gánáìtì tẹ́wá gbé ètò àkànṣe àdúrà kalẹ̀ nítorí pò lọ sí hajj ká ló fi jọ ó fi jọ àdéhùwà Muhammad sallallahu alaihi wa òun ti ṣe nínú ẹ̀sìn ànẹ́bì làwọn kọ́ ṣe rere fún wa lórí rẹ̀ ó fi jọ ó fi tàwọn tábì ń wà tábì ń tábì yìí ní òbí jọ wọ́n o àwọn tó fi jọ làwọn àfa lẹ́kulẹ́jà àwọn àfa oníbídíà àwọn tó fi jọ nìyẹn o gbogbo ẹ̀yin tẹ̀ lọ sí hajj lọ́dún yìí ẹ mọ́ ọ̀gánáìsì àdúà àkànṣe àdúà fún lílọ sí hajj àdúà tó ṣe tó bá ń lọ sí hajj èyí tó ṣe fáwọn aráalé rẹ ọbẹ̀ mi sùn mùsùlùmí èyí tó ṣe tó ọba ti bọ́ ọ̀ta ó bẹ́ẹ̀ nu ismu muslim èyí tó ṣe tó ọba ti wà nínú pléènì ó wà ní ismu muslim eléyìí tó máa ṣe tẹ̀ẹ̀bá tí plane bá ti ń lọ kẹ́ẹ̀kọ́ àwọn country country country country lójú ọ̀nà yín ó wà ní muslim àdúrà tó ṣe tó ọba wọ ìlú Mẹ́kà àbí ìlú Mẹdínà ó wà ní ismu muslim àdúrà tó máa ṣe lórí iṣẹ́ hajj ó wà ní ismu muslim then what is your problem? tọba tó ń bọ̀ wálé náà àdúrà tó ń ṣe tọba fẹ́ kó mẹ́kà ó wà ní isu muslim àdúrà tó ń ṣe tọba wà nù ó wà muslim àdúrà tó ń ṣe tọba fẹ́ wọnú ilé rẹ tó fi lẹ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn ó wà ní isu muslim tàwa ní kó lọ ké sáwọn tàwa ní kó ọ̀gánẹ́sì àdúrà lílọ sí mẹ́kà bídí àtúmùnkàrà àdàdálẹ̀ tó burú ni o ẹ fi ilẹ̀ o ẹ má ṣèyẹ mọ́ o padà sínú tírà tó ń pè ní hisnuli muslim hisnuli muslim odi ìṣọ́ mùsùlùmí citadel of the believer àdúrà tọrọ wa jẹmọ́ nípasẹ̀ hajj ní àlọ àti àbọ̀ àti lásìkò tá a bá wà ń bẹ́ẹ̀ completely ọwà bẹ́ẹ̀. àsọ́ọ̀lẹ̀ kẹsàn-án sàmùkì mẹ́wàá ni mo sọ pé mo fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí nígbà táwọn èèyàn kan tẹ́ bá parí iṣẹ́ hajj tẹ́ wà ní Mínà fún oru ọjọ́ mẹ́ta wọ́n wà á ké sí àwọn olórin àwọn olórin fújì àwọn mi ò ké sí àwọn olórí ẹ̀sìn àwọn olórí ẹ̀sìn àwọn olórí àlùjò lábẹ́ àtíbàbà lábẹ́ tẹ́ǹtì ọ̀nkálukú àmọ́ dárí wọ́n máa jó wọ́n máa lùlù wọ́n máa kọrin wọ́n lè má lùlù ń ṣùgbọ́n wọ́n máa kọrin yẹn wọ́n sì máa jó. tó túmọ̀ sí pé wọ́n dá aago orin sílẹ̀ ní nígbà hajj wọn. iṣẹ́ èṣù ni o ẹ sọ lóko òkò tẹ́ ẹ sọ ó ti o òkò tẹ́ ẹ ó ti padà sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nìyẹn o ẹ má jẹ́ kí òkò tẹ́ ẹ sọ má ṣètánì ẹ má jẹ́ ó padà sọ yín ẹ má jẹ́ ó padà sọ́dọ̀ yín o ẹ má jẹ́ kọ́rọ̀ ó di òkò tá a bá sọ mọ́pẹ lọ́pẹ́ náà sọ ọmọ ni o. orin àti jótẹ́ ikọ̀ yìí ẹ dúpẹ́ kọ́lọ́hún o lórí ṣe hájì o tó fún yín ṣe o. ka ló sọ fún yín pé ọ̀rọ̀ yín ti kọ orin ọ̀rọ̀ yín ti kan ìlú ọ̀rọ̀ yín ti kan ó ti kan ijó ẹ ṣèdánwò ẹ tí ìrèsì ẹ ti ń sayẹyẹ rẹ̀ tẹ́sì gbá a ṣe fún Allah subhanahu wa ta'ala táà sì rí pé masha allah a gbìyànjú láti ṣe dáadáa a jìnà sí ohun tó yẹ ká jìnà sí okay. àkọsílẹ̀ iṣẹ́ náà bọ́ìbù ni ìmọ̀ ìkọ̀kọ̀ ní lọ́dọ̀ ọlọ́gbọ́gbà títẹ́wọ́ gba iṣẹ́ náà gọ́ìbù ni ọ̀dọ̀ aláwọ̀ ló sì wà so ẹ ṣiṣẹ́ tán ọlọ́run gbà ọlọ́run ò gbà ẹ tí ì ẹ ti ń sẹlẹbírẹ́tì ìranù nìyẹn o iṣẹ́ èṣù ni o ẹ jìnnà sí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe é ẹ lọ tún bá ń bẹ̀ o ẹ lọ tún bá ń bẹ̀ ẹ jìnnà sí kẹ́ ẹ lè so oríire oríire tí ń bẹ níbi ṣe. ẹlẹ́ẹ̀kẹwàá nínú àsọtẹ́lẹ̀ mi fún ẹ̀yin tí ẹ fẹ́ lọ ṣiṣẹ́ hajj nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún tí ẹ bá fẹ́ kí hajj yín kó jẹ́ hajjá mọ̀bùrú rọ̀ hajjá mùtàkọ́bàlà tẹ́ ẹ fẹ́ kó jẹ́ iṣẹ́ hajj rere tẹ ẹ fẹ́ kọ́ lọ́wọ́ tẹwọ́ gbà lọ́wọ́ yín ò ní pé mo gbọ́ pé àwọn tí wọ́n máa ń jẹ́ bọ́ọ̀dù alálàájì àwọn tó máa ń jẹ́ bọ́ọ̀dù alálàájì sàn pé ìjọba ó ní bọ́ọ̀dù tí wọ́n máa yàn fún àwọn alálàájì ní stéètì kọ̀ọ̀kan a sì tún rí àwọn individuals táwọn náà ń kó èèyàn lọ sí hajj mo wá gbọ́ pé wọ́n máa pa ọkùnrin ọlọ́kùnrin pọ̀ mọ́ obìnrin olóbìnrin. obìnrin tó fẹ́ ṣiṣẹ́ hajj tí ò rí ọkọ ẹ̀ tẹ̀lé tọkọ ò láǹfààní àti lọ tàbóbìnrin tó fẹ́ ṣiṣẹ́ hajj tí ò rí eléèwọ̀ rẹ̀ mú lọ́wọ́ bíi bàbá rẹ̀ bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ̀ bí ọmọ rẹ̀ ọkùnrin tó ti bàlágà. wọ́n nírú àwọn bẹ́ẹ̀ àwọn bọ́ọ̀dù alálàájì tàbáwọn individuals kan wọ́n wàá mọ wọ́n wàá so ọkùnrin ọlọ́kùnrin wọ́n so pọ̀ mọ́ obìnrin olóbìnrin lórí ìrìn àjò náà tó and lódodo ohun tí sẹ̀rí àbẹ̀rẹ̀ fún ni pé obìnrin tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jú ọ̀kẹ́yìn gbọ́ kò gbọ́dọ̀ ṣèrìn àjò ọjọ́ kan àti pẹ̀lú ọkọ rẹ̀ tàbí eléèwọ̀ rẹ̀ ìrìn àjò ní iṣẹ́ hajj fẹ́ni tó bá lọ ṣe gẹ́gẹ́ bí àtisọ àyàfi fún àwọn tó wà nínú mọ́kà nìkan ní ìṣe ìrìn àjò fún gbogbo tó bá ti wá láti ibòmíràn ìrìn àjò ní fún un tóbi bá wá fẹ́ lọ ṣẹ̀ríà requirement ni pé kó mú ọkọ ẹ̀ dání kó wọn àtọkọ ẹ̀ jọ lọ tàbí òun àti bàbá rẹ̀ tàbí òun àti ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ tàbí òun àtọmọ ẹ̀ tó ti bàlágà tàbí òun àti ọmọ ọkọ rẹ̀ tó ti bàlágà àwọn iléèwé ẹ̀ nìyẹn kìí ṣẹ̀gbọ́n ọkọ kìí ṣàbúrò ọkọ kìí ṣe ẹlòmíì tó dára àta òkè. Okay? káwá gbà wípé ohun tí ṣèlú àbéèrè fún yìí obìnrin yìí ò lè tó fáìdì ẹ̀ lórí ìrìn àjò rẹ̀ ó sì fẹ́ ṣe ìrìn àjò hajj ṣé kó wá sì torí ìyẹn kọ́ mọ́ lọ ni rárá o yóò lọ yóò lọ yóò lọ ẹ̀ṣẹ̀ lílọ rẹ̀. dídárí ìrìn àjò yẹn kò sí abẹ́ ẹ̀ṣẹ̀ re kò sí abẹ́ ẹ̀ṣẹ̀ ńlá níwọ̀n ìgbà tó sì ti bọ́ sí abẹ́ ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ tó bá ti rí àjì ẹ̀ṣẹ̀ dáadáa ọlọ́run forí ẹ̀jì yóò sì gbà hajj rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tọ́wọ́ bá wa di kàn ń pa ó di làlúrí fún irú obìnrin bẹ́ẹ̀ láti lọ tí ó sì rí orúkọ ọkọ tàbí eléèwọ̀ rẹ̀ alábàárìn tó yẹ kó bá rìn tó bá wá lọ ẹ̀yin alálàájì o etí yín mélòó ẹ̀yin ọkùnrin àtẹ̀yin obìnrin ẹ dákun tí àwọn elétò alálàájì yín àwọn tí wọ́n ń kó yín lọ tí wọ́n mójútó àfíà sí yín tẹ́ sọ pé bàbá lágbájá ẹ dákun ẹ̀yin máa wà ní ìjáàjì ìyá lágbájá lórí ìrìn àjò yìí ìyá lágbájá bọ́dà lágbájá ẹ̀yin máa wà ní ìjáàjì ìsúta lágbájá lórí ìrìn àjò yìí tẹ́ sọ bẹ́ẹ̀ fún yín ẹ kó jẹ́ tíọ́rì kí ni mo pè é ẹ jẹ́ kó jẹ́ tíọ́rì ẹ má sọ di pírátíkà torí tí wọ́n ṣe yẹn yusabibu àníwá alifasai alẹ́sì mi ní azina pé wọ́n ń jọ́yìn ọkùnrin ọlọ́kùnrin pẹ̀lú obìnrin olóbìnrin yẹn yóò bí oríṣiríṣi ìran wàhálà ìran fìtínà ìran ìbàjẹ́ ní èyí tó dá sí pé zìnà jẹ́ ọ̀kan nínú aburú tó lè bí. tọ́ba já sí pé bí wọ́n ti máa ń jọ yín pọ̀ nìyẹn èmi ò sọ pé mo ti rírú ẹ̀ rí o torí ti ṣe hájìrì ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń lọ tí a máa pọ̀ a máa ń gbọ́ lẹ́nu wọn pé àlágàlágbájá ni wọ́n so pọ̀ mọ́ òun pé kò ń dúndùn o máramu rẹ̀ mo wá ń sọ ní ìsìn pé tọ́ba lálà lórí lọ bẹ́ẹ̀ fún àwọn elétò alálàájì tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún yín let this be theoretical and not practical torí tí wọ́n ṣe yẹn yóò bí àwọn ìbàjẹ́ kan láàrin ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin tí wọ́n so pọ̀ lẹ́yìn ìgbà tá débi sọ pé fada yẹdùfù ọ gbọ́dọ̀ bóbìnrin olóbìnrin sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ bátagé ọ gbọ́dọ̀ dìímá ọ gbọ́dọ̀ sóyìbì ọ gbọ́dọ̀ jẹ́rìyìbì nínú sehaj wọ́n wá so obìnrin kan mọ́ ọ lẹ́sẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò let it be theoretical jẹ́ ó jẹ́ pé ibi tí wọ́n sọ náà ló máa. ẹ má rọ́ọ̀nù àti àti yín practically bí ẹni pé ìwọ náà ni máa rámù rẹ̀ tàbí bí ẹni pé ìwọ náà ni ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ lọ́ọ́ mọ̀dájú wípé ẹ tó bá lọ sí hajj tó bá lọ kó sínú zina zina ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú oríkì tí mo fún ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ẹ̀kan nínú ọ̀nà tá a máa ń gbà dẹ́ṣẹ̀ lámọ̀ òní kí ẹ̀ṣẹ̀ kó ní ìjìyà tí sẹ̀rí àgbékalẹ̀ tí wọ́n ní ká fi jẹ ọ̀daràn bẹ́ẹ̀ nílé ayé ẹ̀ṣẹ̀ zìnà ẹ̀ṣẹ̀ zìnà káì tó bá jẹ́ sí pé ẹni tó kó sínú rẹ̀ kèé fẹ́yàwó rí kèé lọ́kọ rí ó sì ṣe tó ń pè ní zìnà. lórílẹ̀-èdè sẹ̀ríà kòbókò ọgọ́rùn-ún àti ẹ̀wọ̀n ọdún kan tàbí kí wọ́n lè kó lù tó ti kọ̀míìtì zina yẹn fún ọdún kan. tó bá wá dá sí wípé ẹni tó lọ kọ̀míìtì zina yẹn ó jẹ́ sẹ́yìn àbí sẹ́yìnbà ó jẹ́ ẹni tó ti ṣèyàwó rí tàbí ẹni tó ti lọ́kọ rí and mostly àwọn tí lọ sí hajj yìí hajj lẹ́ẹ̀fì rí ẹni tí ò tí ì ṣèyàwó rí ábìlẹ̀ fi rí ẹni tí ò ti lọ́kọ rí ìjìyà tí wọ́n ń bẹ fún ẹni tó bá lọ sí zina ní ọ̀hún òun ni pé wọ́n á rì mọ́lẹ̀ lóòyẹ̀ déèdì ọrùn rẹ̀ tàbí déèdì ibi ìdodo rẹ̀ ibi ìdodo rẹ̀ wọ́n wà máa kú lóko títí ẹ̀yìn ó ti jáde kù ní ara rẹ̀ ta ló fẹ́ kéde ló sí òun tẹ́bẹ́ wá lérò pé ẹ̀ ń ṣe ẹ̀mú jẹ pé tẹ́ bá ti lọ sí hajj ó tẹ́ máa ń dánwò nù kódà ẹlòmíì mo tún gbọ́ rí wípé ẹlòmíì yóò mọ̀ ń mọ̀ sponsor hajj fún obìnrin nítorí àti bá ṣe bàjẹ́ ní Saudi Arabia káì lọ mọ̀dàgbé wípé orílẹ̀-èdè tó ti lọ ṣe bàjẹ́ yẹn orílẹ̀-èdè ṣẹ̀ríà ni tọ́wọ́ bá tẹ̀ ọ́ ìjìyà rẹ̀ nìyẹn kábà sọ pé wò sí ọ mọ̀ kó o ti dá ẹ̀ṣẹ̀ ńlá tó ga sí wípé ó ní jìyà tó yẹ kó o jẹ o sì dá ọ̀ràn náà ní orílẹ̀-èdè tí wọ́n ti ń lo òfin yẹn tọ́lọ́ wá sá ọ lọ sápàdé ọlọ́run ni o ọ pàdé ọlọ́run lọ́dọ̀tọ̀ bá kú nítorí náà tí ẹ bá sọ yín pọ̀ mọ́ra yín let it be theoretical not practical don't put it into practice kẹra máa practice bí ọkọ àtaya no kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o mo wí fún ọ o mo wí fún ọ o tọ èyí ni àwọn àsọọ́lẹ̀ mẹ́wàá tí mo ní kí n sọ fún èyí tẹ̀ lọ sí hajj nínú ọdún yìí o kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tún gbọ́ o kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tún gbọ́ kẹ́ ẹ sì dì í mú kí á lọ jẹ́ kó wúlò fún yín níparí ṣèlópélè mímọ́ ni ẹ̀ ń lọ nínú àwọn ààyè tákọọ́lẹ̀ sọ pé àdúrà tí máa gbà òun ni mọ́ṣáláṣí àmẹ́bí ní Mẹ̀dínà àti mọ́ṣáláṣí alápọ̀nlé nílùú Mọ́kà mo wá fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ bẹ̀ ìlẹ́bẹ̀ kan lórí ọ̀rọ̀ àdúrà yìí ẹ dákun mo fi aláwo mo fi bẹ̀yìn nì láì yọ ọkùnrin sílẹ̀ láì yọ obìnrin sílẹ̀ láì yọ àgbàlagbà sílẹ̀ láì yọ ọ̀dọ́ sílẹ̀ ẹ dákun ẹ bá mi bẹ̀ ọlọ́run fún orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà ká fún lépè kò pé wa ká fún orílẹ̀-èdè nàìjíríà lépè kò pé wa àyàn àfáà tó níyàn ó mú ni ọmọ rẹ̀ ò ní jẹ tí a ohun tó pè wá ni pé kábí ọlọ́run ni kábí ọlọ́run fún orílẹ̀-èdè nàìjíríà ni ní àpapọ̀ irú àdúrà tí mo fẹ́ dá lábàá yìí àbá ní o o lè ṣe tó bá wù ọ́ kó sàtìjá sí wípé ohun tó jẹ́ kókó inú ẹ̀ náà ni pé òun ṣe àdúrà fún orílẹ̀-èdè nàìjíríà àtàwọn tí ń darí nàìjíríà àti àwọn ọmọ nàìjíríà lápapọ̀. ṣé bá ní kéde ó ṣe àdúrà irú àdúrà bẹ́ẹ̀ èmi yóò sọ báyìí pé Allahumma ikhtar li Nàìjíríà wùláàtàn salihin wa umara'an adilin. واحفظ حال نيجيريا جميعا من كل فتن الإرهابية واجعل نيجيريا دار السلام ودار الإسلام والله عليم وقادر عليه ẹ máa ní kéèyàn ṣe àdúrà fún orílẹ̀-èdè nàìjíríà fún àwọn tí wọ́n ń darí nàìjíríà àti fún gbogbo àwọn ọmọ nàìjíríà tèmi lèmi ń sọ̀rọ̀ èmi yóò sọ pé Allahumma Allah mo pè ọ́ o tẹ́kítà ní Nàìjíríà yàn fún Nàìjíríà wùláta sọ̀lẹ́hìn àwọn aláṣẹ olùdarí rere àwọn olùdarí rere wà òmùrà àdìlì ọlọ́run ọba o yàn fún orílẹ̀-èdè nàìjíríà àwọn aláṣẹ onídéédé àwọn aláṣẹ tí wọ́n mọ̀ ṣe déédé tí wọn ò ní fẹjọ́ ṣègbè tí wọn ò ní gbé ẹ̀bi fún aláre tí wọn ò ní gbé àre fún ẹlẹ́bi wáfàd àlà nàìjíríà jẹ̀míà aláwọ̀ dáàbò rẹ gbogbogbò àwọn ọmọ nàìjíríà ní àpapọ̀ min kulli fitani al-irhadiyya làwa lọ́wọ́ àwọn agbésùmọ̀mí làwa lọ́wọ́ àwọn boko haram àwọn kidnappers àwọn bandits àwọn terrorists wajira nàìjíríà dára sàlám olúwa ṣe nàìjíríà ní ìlú àlàáfíà wàdára ní islam. o sì ṣe ní ìlú Islam wallahu alimun ọlọ́run ọba lọ́wọ́ onímọ̀ tó mọ pàápàá bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí ohun tó rọrùn pẹ̀lú Nàìjíríà kí ni sábàbí pọ́blẹ́mù Nàìjíríà kí sì ni ọ̀nà àbáyọ Nàìjíríà ohun tó mọ̀ náà ni àwa ń bẹ̀ pé kó yan àwọn aṣíwájú rere fún wa àwọn aláṣẹ onídéédé fún kó sì là wá pátápátá kó là wá kúrò níbi gbogbo ìfòòró ìdààmú wàhálà tí àwọn agbésùmọ̀mí ọ̀kan òjọ̀kan bíi Boko Haram bíi terrorist bíi assassin bíi kidnappers bíi àwọn tọ́ọ̀gì tí wọ́n ń dálẹ̀ sí Nàìjíríà lọ́rùn òun náà ló mọ ọ̀nà tí ó gbà sọ Nàìjíríà di ìlú àlàáfíà òun náà ló mọ̀nà tí ó gbà sọ orílẹ̀-èdè nàìjíríà di ilẹ̀ ìsìláàmù olónímọ̀ nípa rẹ̀ wàkọ́ọ̀dìrún àlè olùkápásìrì lórí rẹ̀ olùkápáni lórí rẹ̀ for your information tọ́ ọ bá dé Saudi Arabia dákun mo bì ọ́ ní o mo dojú àdúrà kọ olóṣèlú kankan pé ó yẹ ká ti láàn lẹ́sìn o ó yẹ ká ti láàn lẹ́sìn gbogbo èèyàn ọmọ nàìjíríà pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ lọ sí hajj ní ọdún yìí ó yẹ ká ti kẹ́kọ̀ọ́ ní ìwọ̀n ọdún mẹ́fà àbọ̀dún méje sẹ́yìn gbogbo ọmọ nàìjíríà wọ́n dojú àdúrà fún ẹnìkan pé kọ́lọ́wọ́ ṣe ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà káàsì mọ̀ pé ọlọ́run ò ní fún ṣe ọlọ́run sì nímọ̀ síta ni ẹni náà tí yóò mú àyípadà rere tá bá nàìjíríà tá rí ẹ̀kọ́ ọ̀fẹ́ tá rí iná tí ò ní máa dákúrekú tá rí títì tó lálàáfíà tá rí ààbò tí ètò ìlera wa tó fi mọ́yán lórí tí ètò ààbò wa tí ó fi mọ́yán lórí dípò ká bẹ ọlọ́run kọ́lọ́run ṣẹ̀dá fún wa àwa wá sọ fún ọlọ́run pé nígbà náà lọ́hùn pé ní tá a fẹ́rẹ̀ ẹni tí ó ṣeré ẹni tá a fẹ́ nì àwa ń dápẹ́ ní kíkankíkan lọ́tún á dápẹ́ lọ́sì àdàpọ̀ ẹ̀ níwájú àdàpọ̀ ẹ̀ lẹ́yìn àdàpọ̀ ẹ̀ lọ́sàn-án àdàpọ̀ ẹ̀ lóru àti yorùbá àti àti yíbò òní o òní ó o òní o kówó jẹ o kìí ṣe gbá o o kò ní àkáǹtì sì mọ ọlọ́run ó fún ṣe ṣe ẹni bí sábàrà wa kò wá sí fọkànbalẹ̀ mọ́ nàìjíríà àwọn ọmọ ilé ẹ̀kọ́ ọ̀nà sùkúù mọ́ nàìjíríà àwọn ilé ìwòsàn gbogbo ó dẹnu kọlẹ̀ kò sí iná kò sí omi kò sí tìtò lọ́làáfíà gbogbo ẹ̀ wá dojúrú ọ̀rọ̀ nàìjíríà ti wá dojúrú kọjá fifty percent ọ̀rọ̀ nàìjíríà ó ti wá dojúrú kọjá fifty percent tá a sì ní aláṣẹ tá a ní àwọn olórí tá a ní àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n láwọn darí nàìjíríà nàìjíríà ti bàjẹ́ kọjá fifty percent lọ́wọ́lọ́wọ́ wọ́n bà ẹkọ́nọ́mì wa jẹ́ ẹ̀wọ̀n iye dọ́là kan ẹ bá mú dọ́là kan lọ́wọ́ ẹ̀wọ̀n èyí tí ó fi gbà náírà ẹ bá mú euro kan lọ́wọ́ euro ẹ̀wọ̀n èyí tí fi gbà lọ́wọ́ náírà wọ́n sọ owó wa wọ́n bà á jẹ́ wọ́n fi ẹ̀mí àwọn aláìṣẹ̀ wọ́n fi ṣòfò ní orílẹ̀-èdè nàìjíríà for the past six years record of killings illegal killings unlawful killings ó wá dágele mọ̀ débi wípé àwọn tí ń ṣèjọba gan wọn ò mọ iye òǹkà ẹ̀mí tó ti bọ́ lábẹ́ ìjọba àwọn ẹ̀mí mùsùlùmí rẹ́gẹ́dẹ́ ọbọ̀ ẹ̀mí kìrìsìtẹ́nì rẹ́gẹ́dẹ́ ọbọ̀ ẹ̀mí ẹni tí ó ṣẹ̀sìn kankan ní nàìjíríà ọbọ̀ ẹ̀mí ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ ọbọ̀ let us learn it is time we learn it is time we learn àsìkò tó báyìí tó yẹ ká kẹ́kọ̀ọ́ ẹ yé máa sọ pé lágbájá ọmọ lágbájá òun lọ́kàn sọ́mọ̀ ń sọ fún ọbẹ̀ pọ̀ lọ́kàn sọ́mọ̀ ń sọ fún ipò lọ́kàn lágbájá ọmọ lágbájá ni ó ṣe é sọ́mọ̀ ń sọ fún ipò ni ó ṣe é àdúà ní káwọ́ ṣe àdúà tó bá làákàyè mu àdúrà tó bẹ́sìn mu òní ká sọ pé olúwa o ìtàrí lánàá wùláta sọ̀lìhìn wà òmùrà sọ̀lìhìn wà òmùrà àdìlìn olúwa o ṣẹ̀ṣà fún wa àwọn olùdarí rere ìwọ ni kò yàn fún wa kódà káwọn èèyàn máa rí election aláwọ̀ ní mẹ́ẹ́lí kùlìmùlì tuti limulika man tasha wa tanzi'u limulika mimman tasha ọba ni olùkápá òní ọba tí máa ọba kan ò lè jẹ lẹ́yìn ìmọ̀ ọlọ́run ìmọ̀ gba ìjọba lọ́wọ́ ẹni tó wù yóò sì gbé ìjọba lẹ́ni tó wù lọ́wọ́ ti a ti wá ń sọ pé èmi lọ́kàn ọ̀dọ̀ mi ni ẹgbẹ́ wa èmi lọ́kàn tá ń sọ fún wa kóhun lọ́kàn kí ló tí ò fi kan èmi kí ló mu tí ò fi kan ìwọ ọlọ́run lọ́mọ ẹni tó o ọlọ́run ló sì ti tí ó lò láti ṣe àyípadà wọ́n pariwo àyípadà àyípadà àyípadà wọ́n fi tàn wọ́n ní láàrin oṣù mẹ́fà táwọn bá débẹ̀ iná àwọn ò ní ṣẹ́jú mọ́ ṣé náà lè yàn ṣẹ́jú ẹ̀yin òbí tẹ́ ẹ lọ́mọ ní yunifásitìsì níbo lọmọ yín wà lónìí níbo lọmọ yín wà lónìí ẹ̀yin tẹ́ ń sẹ́rìn àjò káàkiri nàìjíríà ṣé ẹ̀mọ tójú yín ń rí àwọn tẹ́ ń bẹ lọ́wọ́ kidnappers lónìí wọn ìmọ̀ sí ìgbà wọn lẹ̀ wọ́n sì ti pa àwọn míì àmọ́ síbọ̀kì tí wọ́n kó àmọ́ ọlọ́gbọ́n láti jọ òní wọ́n pa nínú wọn wọ́n fi ilẹ̀ nínú wọn àwọn yòókù mọ̀ nbẹ lọ́dọ̀ wọn ẹ mọ̀ dasọ mọ́ọ̀ tọ́ba bẹ́ sí pé ọmọ pírẹsidẹ́ǹtì ọmọ sẹ́nẹ́tọ̀ ọmọ gọ́fúnà ni wọ́n bá gbé pamọ́ ṣé wọn ò ní ti gbà torí náà tá a bá ń ṣàdúà ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ ẹ jẹ́ á fi ṣàdúà àwọn àdúrà kan ń bẹ tó dá sí wípé kò bá làákàyè mu kò sì bá ẹ̀sìn lọ pàápàá jùlọ ní ti kéèsì nàìjíríà ntọrọ wa jẹmọ́ ni pé alọọ gbogbo ẹgbẹ́ lọ sí hajj mo bẹ̀ yín ni bẹ̀ yín níṣẹ́ kó lóṣèlú kankan kò sí olóṣèlú kan tí kì í parọ́ kò sí olóṣèlú kan tí kìí káàyàn jẹ kò sí olóṣèlú kan tí ò lè jàǹbá wa ibi tí wọ́n ti bá wa dé náà láti dé yìí ó yẹ ká ti wá gbọ́n tó bá ti wá ń lọ sílẹ̀ mímọ́ yìí níbi tájú àti iná gbà àdúrà ọlọ́run yan olùdarí rere aláṣẹ onídéédé fún wa òní ká máa ṣe má dápẹ́ nìkankan má dápẹ́ nìkankan nínú olóṣèlú kódà kó bá sípò olóṣèlú ló kówó fún ọkọ̀ òfin lọ sí àjì má dákọ̀ rẹ o má dákọ̀ rẹ o kọ́ má dá sí pé ìwọ lọ́ọ́ ṣe sábàbí tọ́lọ́ wọn tún fi yan ẹni tí ò ní láàánú wa lé lórí kọ́ má sí pé ìwọ lọ́ọ́ ṣe sábàbí tọ́lọ́ ó kù fi yan ẹni tí ó fìyà jẹ wá wọ́n ti ń fìyà jẹ wá pọ̀ láti gbẹ̀sà ti gbòmìnira nàìjíríà ara òye ni ọmọ nàìjíríà ẹ wo báwọn kan ti ń sápò nàìjíríà tẹ́ bá tẹ́ immigration lónìí èrò ní pítímú bẹ́ẹ̀ ni kí wọ́n fẹ́ ra ẹ̀kọ́ àtàkà níbẹ̀ àwọn tó rọ̀nà sá lọ wọ́n ń sá lọ irú àwa yìí tá àmọ́ kankan táàmọ́ ibi tá a sá lọ bá a tiẹ̀ sá lọ ìyàwó wa ń kọ́ àwọn ọmọ wa ń kọ́ àwọn ẹbí wa ń kọ́ atakóró wọnú àdó kọ̀mọ̀ ní gbọ́mọ rẹ̀ wọ́ kò ní mú ọmọ rẹ̀ wọ́ o mo bẹ̀ ni nítorí ti àná o ẹ dojú àdúrà yín kan àná o ní Mẹ́kà àti Mẹ̀dínà lọ́sàn-án àti lóru kẹwàá máa ní kọ́lọ́mù ọba kó ṣẹ̀ṣà. òun ni kó ṣẹ̀tà fún wa wùlátàn sọlẹ̀ àwọn olùdarí rere wà òmùrà àdìlì àti àwọn aláṣẹ onídéédé àwọn tá a nídìí nìyẹn o tọ́lọ́ bá ti lè yan wáàlì yá ń sọ́ọ̀lì wà ní gbogbo á gbàgbé gbogbo ìṣòro nàìjíríà tá a bá ti wá ṣàdúrà yẹn ọlọ́run mọ bí ó ṣe darí ọkàn gbogbo etí ó dìbò sí ọ̀dọ̀ ẹni tí ọlọ́run ó lò ẹ̀gbọ́rọ̀ mi yé ọkàn ẹ̀dá ń bẹ lọ́wọ́ ọba àjọkẹ́ ayé wọ́n ń bẹ láàrin ìka rẹ̀ ìmọ̀ yí sọ́ọ̀kì ìmọ̀ yí sósì ìmọ̀ yí síbi tó bá fẹ́ ọlọ́run wa mọ bí ó ṣe yí ọkàn gbogbo ọmọ nàìjíríà tí ó yí lọ síbi kí wọ́n dìbò fún wàhálì yansọ́ nìyálì wà á mìíràn ní àdìdà níta àrídì nìyẹn o èmi kì í ṣe olóṣèlú èmi ò sì kàǹpé fún olóṣèlú kankan ṣùgbọ́n mò ń kàǹpé fún dáadáa nàìjíríà àti wá dáa nàìjíríà ọwọ́ èmi àti ẹni á ti àdúrà ṣáájú ọlọ́run á darí ọkàn wa ọlọ́run darí ọkàn wa ọ̀rọ̀ lágbájá ló lè ṣe é kò wúlò mọ́ o ọ̀rọ̀ èmi lọ́kàn kò nítumọ̀ o ohun tó nítumọ̀ lọ́dọ̀ ọmọ nàìjíríà ni pé ọlọ́run kó ṣẹ̀ṣà lọ́dọ̀ ara rẹ̀ kó yan aṣáájú rere fún wa aláṣẹ onídéédé kò yàn fún wa nítorí náà alọ́ọ̀fù wa ti kò ń gẹ́ dáadáa o lílọ àwọn tí wọ́n lọ sí hajj lọ́dún lílọ wọn bíbọ̀ wọn ọlọ́run bá yóò fi ààbò rẹ̀ fún wọn o ohun tó kálukú bá fi ilẹ̀ lọ ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run wà káríṣẹ́ náà ṣe ní ọ̀nà tó dára tí ó gbàgbà iṣẹ́ náà ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ dákun ẹ gbìyànjú kẹsí àpérógámù yìí fún àwọn èèyàn wa o kó lè ṣe wọn ní àǹfààní o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.